وعلى آله وأصحابه ومن والاهم واستنى بسنتهم إلى يوم الدين وحضر في التحذير من المعاصي وعقوباتها ìjókòó wa ti òní yìí òní ó dá ohun tí ẹ̀ṣẹ̀ ń bí ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ àti ohun tí ń bí sínú ìgbésí ayé èèyàn nínú àwọn aburú àwọn ìnira tí ẹ̀ṣẹ̀ ń fà ìyẹn ń jẹ́ ká mọ bá a ti sá fún ẹ̀ṣẹ̀ tẹ́sẹ̀ ò ní di pé ohun tí ó yí pọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ayé wa tá ń lò táà ní mọ̀ ìṣẹ̀lẹ́sẹ̀ mọ́ táà ní máa ìgbà láìdá torí pé ọ̀pọ̀lọpọ̀ èyí tó jọ bẹ́ẹ̀ òun láti ló ti sílẹ̀ láwùjọ fún àwa ìyá ìdí pé ó ti burú débi wípé nìkan bá wá tanijí gan lórí pé àìdá lélẹ̀ yóò sì di ẹni èébú yóò di ẹni ìbáwí ó ti kọjá àlà nìyẹn ìyẹn ni pé àfẹ́sẹ̀ olúkọ̀ mọ́ ti ń tẹ̀lé má yàtọ̀ mọ́ ọmọ wa béèrè lọ́wọ́ olùtanijí pé níbo ni wọ́n ti ń bọ̀ ó lè jẹ́ tuntun lẹ́kọ̀ọ́ láwùjọ bá ti burú ńlá ni. àwùjọ bí wọ́n bá ti ń pera wọn sáfèsì ìdìnà sí apá ọlọ́run ìdìnà sí apá ọlọ́run lọ́sàn-án lóru ní gbogbo ìgbà tí wọn ò sì jìnà sí apá ọlọ́run àwùjọ yẹn burú òun ti pé wọ́n ń tara wọn jí wọn ò sì rí sẹ́yìn ṣe ká tó wá sọ àwùjọ bí tí ẹ̀sẹ̀ gan ti yí pọ̀ mọ́ bí wọ́n ṣe ń tẹ̀lé ọ̀nà táwọn eléyìí jù ìdí àwùjọ yẹn làwọn wà báyìí kò síbi kan tó ń ti máa sọlọ́run láyé àwùjọ kan yàtọ̀ sáwùjọ mi àwùjọ kan ò lè dáa tán títí títí wọ́n yẹ pé àwùjọ tó dáa jù láwọn àjọ àwùjọ tìgbà kánà lè lè ayé lọ́lọ́rọ̀ àlọ́sọ̀là pẹ̀lú àwọn tó bá lò gbà àwùjọ yẹn ló dáa jù síbẹ̀síbẹ̀ tó àwọn ṣẹbọ ni wọ́n ti ń pè wọ́n bá kéèsì pé ẹmọ́ ṣẹ̀bọ orí ọ̀gá ń dá mẹ́nu bà lónìí náà nínú àwọn ẹ̀sẹ̀ náà lẹ́bọ kìí ṣe gbogbo ni wọ́n gbà ká nàbí ọlọ́wọ̀ sọ́lá wọ́n sì ń bẹ láyé gbà kálíkò wá ní sọ̀kalẹ̀ wọ́n ń bẹ láyé nígbà táwọn sọ ábà ń soríire àwọn tó ń gbà fún kálíkò wá ń túbẹ̀ sí ayé wọn ṣe àwọn tó kù tí wọ́n parun náà bẹ láyé jọ náà lọ́wọ́ ìdí náà ló fi jẹ́ pé kò ká òjò kan tó mọ́ lébi pé káwa náà tara ohun kámọ̀ tara ẹni jí ń bẹ̀. ọjọ́ nǹkan wá lòdì sábà bíi dáadáa fún ìmọ̀ àtẹ̀yìn bá a fi ń tara wa jí yẹn ká lè máa rí ṣe ká lè máa sàmúlò ẹ̀. ó dàbí ọ̀rọ̀ fún àwọn tàbí ìyẹn wọn sọ wọn lọ́rùn tó dé sínú ìgbésí ayé wa tó má jẹ́ ká lásán. àdúrà ni bí kò sáǹfà nínú ìta kàn àwárí múlò yóò ṣiṣẹ́ fún gbogbo ẹni tí bá ń sọ yóò ṣiṣẹ́ fún gbogbo ẹni tí bá ń gbọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí ah, tó bí eléyìí ẹni pé ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n àdàmọ́nà àtọ́ràwó ajẹ́rọ́nà àbúrímọ́ a sọ̀rọ̀ nípa ẹ̀sẹ̀ èyí tó jẹ́ pé ìyàpá ọlọ́run wa ni ọmọ sọ̀rọ̀ nípa ẹ̀sìn lórí ìkẹ̀kọ́ náà ní pé tó yàpá ọlọ́run ṣe tí ò ṣe àti sọ pé oníyàpá olùyàpá ọlọ́run ni wọ́n pé ìdàkejì tó fi yàpá ọlọ́run yẹn ìdàkejì ẹ̀ ní ó jẹ́sìn ọlọ́run ọlọ́run bá wa sì ní ọba aláàánú tó gbòòrò ni ṣùgbọ́n àánú ẹ̀ máa rọ̀ mọ́ nǹkan kan nítorí ọlọ́run bá ò ní kò ní ààyò kan tí jẹ́ kó mọ̀ ọ́n mọ̀ tí ààyè yẹn ìfàtọ́lọ̀ ń sa oṣù wa nìkan fi pẹ̀lẹ́ sí kò sí ọlọ́run séyàn ní ààyò ẹ̀ wá ní torí ti tẹ̀sí yẹn ìfẹ́ dààmú wọ ọ̀rẹ́ mi ní ọ̀bọ̀ ṣùgbọ́n má sì ní ìwọ́n máa ṣe. You free kò sínú àyè ọlọ́run kẹrin àwọn títí jọ ọlọ́run gbogbo ń lọ pé ọ̀gá àyè ọlọ́run ní Muhammad sallallahu alaihi wa sallam àti àti ẹni tó tún jẹ́ bàbá bàbá bàbá bàbá nínú ìran bàbá fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam náà dìbò ọ̀hìn nítorí ìsọ fún ní pé ẹgbọ́dọ̀ sẹ́bọ̀ jẹ́ báyìí nìkan ò báyìí ní òṣèlú fún yín jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni ó tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run kà ní wọn tó lórí rẹ̀ tó jẹ́ kan kọ́lọ́ ọba nígbà kọ́lọ́ ọba ò ti fúrì wọn tó jẹ́ pé àánú tọ́lọ́run ṣe fún wọn àfẹ́fà ibi ẹ̀sìn ló ti dìde báwo làwọn báwo tí wọ́n ti wá jẹ́ báwo àti ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mẹ́sìn báwo àkọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mú ẹ̀sẹ̀ ẹ̀sìn tá a fi lọ́lọ́run fi tàwọn ẹlẹ́sà yìí ṣe àti má ṣe ni wàláhì ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n sì jìnà òní wọ́n jẹ́ ní ẹ̀ka sí o ìdínà tó fi jẹ́ wípé a níyè ànígbò láti máa tara wa jí pẹ̀lú ìbẹ̀lú àwọn wípé ìṣe àǹfààní fún aláyàtà sí àná. ìṣúnbẹ̀lọ́hùn fún ọmọ ìyá bàbá wa nínú islam ta sùn lánàá ta sùn lánàá àkó ní mọ́kúbára ẹnìkan ní á ah, ní bàbá táwọn náà tún kó láàrin wa nìyẹn ó fẹ́ ìyá tó jẹ́ pé gbogbo wa yìí pátápátá tí mọ́kúláṣí ìbá kún àtìta àti gbogbo inú ilé iṣẹ́ wà lágbègbè tí a fẹ́ gbọ́rọ̀ lọ́rùn a fẹ́ sí lọ́rùn ọjọ́ kan mọ̀ bẹ tí gbogbo wa àwọn òní sí láàrin ìmọ́tẹ́ táwọn ẹ̀dá nìlú wà lọ ó tún fẹ́ẹ̀sì yẹn òní sí ìbẹ̀ náà ṣe táwọn ẹ̀dá nìlú mọ̀ bẹ́ ńlẹ̀ ayé ọba ti parẹ́ táwọn ọmọ sọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ pé ẹgbẹ̀rún ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run ẹ̀jìnà sísẹ̀ ọlọ́run ẹ̀jìnà sí àpọ̀ ọlọ́run tí wọ́n sì pé ìgbà tiwa là ń yìí kò yẹ ká kọ́rọ̀ ẹ̀kọ́ tó bọ́ gbogbo ibi tí ọ̀rọ̀ wa ta ti ní àná bàdé ó ti bọ́ báyìí ó kú ẹ̀kan ọ̀rọ̀ lọ́rùn láwọn ọ̀rọ̀ fìmà ojú tí àmọ̀ fi wò ní ẹ̀ tó fi jẹ́ pé ìṣẹ́ ọlọ́run ní ikú gan tó ní wàásù ojú tí ẹ̀kẹ́ wọn fi wò nìyẹn ilẹ̀ òkè àná àná tí wọ́n ti ní wọ́n bò lánàá kọ́ tí ó sì máa ronú ètí sọ̀rọ̀ lọ́fi máa dé a wà níbi ọ̀yẹ́yẹ́ ọ̀rùn nígbà tá à ń lọ́wọ́ a sì ń gbójú kò bí ọ̀rùn àwa náà sì rí pàǹbọ ẹnìkan mọ́lẹ̀ ẹwọ bó orúkọ eléyìí ó sì tó tí ìbá ti ń tọ́lọ́run bá kọ́ tí ìbá ṣe tí ọlọ́run bá bá bàbá ńlá ànira tó kọjá ìnira tọ́nu èèyàn lè fojú sí ọkọ̀ kan rò láyé ó ti dé ó ti bá lóyún lọ wájú olùyàtọ̀ lọ. tó bá jẹ́ni tó bá ọmọ ọlọ́run bá pàdé inú ìjẹ̀kùn ó mọ̀ dé bá lẹ́sẹ̀kẹsẹ̀ àwa wà lórí tádẹ́gùn ti ń fẹ́ tó òórùn kan mú òógùn sì ń bọ́ láì lagi àwa ń dojú kúrò níbi òun náà máa tóbi púpọ̀ ìlú àwọn àpẹẹrẹ tí mo fún gbogbo ẹni tó bá lóye láti fi ronú kan. wa'ada Allahu man ata'ahu ajran azima ọlọ́ọ̀bá tó kì í yẹ ó ṣàdéhùn oore tó pọ̀ fún ẹni tẹ̀lé wa a'adda liman asa'ahu 'adaban alima ó afẹ́ká mọ̀ nínú ìjókòó wa yìí pé ọ̀nà lè tọ́ àti àtàrán hamida ẹ̀yìn rere ó ń bẹ fún títẹ̀lé tọ́lọ́run wà á kí bá káńsà àyìnbá àti àtúbọ̀tán rẹ̀ ẹ̀yìn rere wọ́n rántí àwọn kan láyé lónìí one thousand two thousand three thousand years wọ́n ti lọ ìdánwò rẹ̀ tí wọ́n ti dáadáa wọn ní ti gbogbo ayé ohun máa ń sìn ọlọ́run àti ìṣẹ́ àná wọ́n kàn sọ̀rọ̀ bá ń ṣe láyé ni mo ṣe báyìí ó lọ bí báyìí kódà ó fẹ́ rìn káàkiri ayé tán kódà ó tún kọ kínní báyìí wọn ní ti ẹ̀ jánà wọn ní ti ẹ̀ àlọ́ àmọ́ yẹ̀ bá bẹ̀ láyé àtẹ́jọ́ bá ti lọ́hùn ẹ̀yìn rẹ̀ ni ó máa ṣẹ́kù fún gbàtẹ́ bá ti láyé mọ́ àti kí ni á ti bàtà ń ṣàyìn ìdà àtúbọ̀tán rere nígbà tí èso ìyàpọ̀ ọlọ́run ibi tá a fi tara wájú lórí ènìyàn wà á nà lè máa sí lọ́wárí ẹ̀kọ́ ọlọ́run ó ń bẹ fóun náà o àfárá ń kọbi ìhà nípa burúkú ẹ̀wọ̀n táwọn ìdá ipa burúkú yẹn náà ní apá láàrin àwọn èèyàn láti sọ̀rọ̀ àǹtíámù wà ní ẹ ntí ntí bàbá yẹn ṣe lọ́mọ ẹ̀ ń jẹun fún bàbá yẹn náà ṣe nígbà tí ń bẹ láyé wọ́n wájú níbi ti dáadáa náà wọ́n lè sọ pé ọmọ lágbájá la fẹ́ àti ẹ̀mí kájá ní bùkátà sí kádìbò wọ́n bàbá yẹn ṣe wàhálà bàbá yẹn dààmú lórí dáadáa lórí ìfẹ́ ọmọlàkejì lórí káwùjọ tòrò ẹ kọ́ńtẹ́sítì ọmọ ẹ̀ tó bá lo ti ẹ̀sán ẹ̀mọ́ wá yẹn lò náà wọ́n lòdì ìjọba ni eré ìṣẹ̀lẹ̀ jẹ́ ayé wa mẹ́ta ni ọ̀fí àǹtú sìnkún àlátùsìnkún ọlọ́run náà ètò ìdíje lẹ́yìn náà ronú tàbí àná àwọn àpẹẹrẹ burúkú ń bẹ fún ẹ̀sìn fún ẹ̀sẹ̀ tí ẹ bá ti lọ tán tó gbé ìyàpọ̀ ọlọ́run òkò bá tí ń ṣẹ̀nìyàn àti ìyà tó lé fólùsẹ́ lọ́hùn ìyàpọ̀ ọlọ́run tó bákàrà sọ́dọ̀ ọlọ́run bá tán inú sọ́tò rome ayà 41 ìpìlẹ̀ gbogbo bọ́ọ̀mù adámọ̀ ìyàpa pátápátá ọlọ́run fi hàn wá ní ayà من الشيطان الرجيم ظهر الفساد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون Ọlọ́run fi ìbàjẹ́ orí ilẹ̀ tì sí ọ̀dọ̀ ọmọ Ádámà, ọdọ́hara ìfàsáàlù fi lè bá rèé orí wà ìbáhàrì àti inú gbú, ìbàjẹ́ gbadẹ̀ kan bí máa kásákásẹ̀ àìdì náà pẹ̀lú iṣẹ́ máa dáná fọwọ́ ara wọn fà ọgọ́nà ó ti fi ìṣẹ́lẹ̀ máa dáná ní pé ilẹ̀ gẹ́gẹ́ ò bàjẹ́ ilẹ̀ ò bàjẹ́ ní gbẹ́sùn ìjọba gbẹ́sùn ìjà kò balẹ̀ jẹ́ kíkọ́lé tá a kọ́lé sórí ẹ̀ kò balẹ̀ jẹ́ ìdílé òní jẹ́ sílẹ̀ bàjẹ́ pé dídá yíyan bìkan lápìtàn kò balẹ̀ jẹ́ ìdánlámọ̀ dalẹ̀ sí àti sàmì tó ibi sí àràdà àdúgbò bẹ̀lẹ̀ ọgbà ńlá yìí bí o wọ ibi láti kìlómítà méjì àti ilẹ̀ àtìkàn lánà òfìsẹ́ ìbálẹ̀ jẹ́ ìwà tọ́mọ èèyàn bá hù àti bó ṣe gbáyé òun ni ó sọ fún wa pé ilẹ̀ bàjẹ́ àbí ò bàjẹ́ nílọ́n ti fìsọ́mọ ọ̀dọ́mọ ádámọ̀ yìí ọlọ́run wa nígbà tó gbà tó rí bẹ́ẹ̀ tí ìrí kọ̀ọ̀hún bá bẹ̀lẹ̀ bí ámílú òun wá ẹ̀kí sáà nìyẹn o ìgbékùnrin àyìnbá pẹ̀lú àbámọ̀ kan ọlọ́run ní mo wá ń fún wọn tọ́wò ní ẹ̀sán bíbalẹ̀ tí wọ́n balẹ̀ jẹ́ pé iná ẹ̀tọ́ aburú tí ẹ balẹ̀ jẹ́ wò ẹ̀yàpọ̀ ọlọ́run ẹ̀tọ́ wò àwọn ọlọ́run ní fi mú wa ọwọ́ sàdásán ó ní báàgọ̀ lórí apá kan ọmọ adáná ṣe ládùn lórí ilẹ̀ ẹkẹsìn ẹ̀nà kàtẹ ẹ̀mọ̀ bóyá káàkiri yìí là áláwọn ọmọ àrìjù ní bóyá ìjà wọn bẹ̀ ó tó dùkú àjọ kan dé ọlọ́run ọlọ́run tó gbọ́dọ̀ kalẹ̀ ó tó di pé àjọ kan ò dé lórí pé àjọ ni kíyàn bá wá kú sórí bẹ́ẹ̀ tó gbọ́tọ̀ lọ́hùn subhanallah wàlà haúlà wàlà kúwàtà ìlà ìlà ọlọ́run mọ̀ iye àpẹẹrẹ táwọn èèyàn pè ní kòrókòrò ojú báyìí nínú ìyá sàárè wọ́n lè wọ́n sọ fún wa wọ́n ti gbé sàárè kan wọ́n ń gbé oúnjẹ sílẹ̀ báyìí ìjọ sẹ́yọ ni wọ́n tẹ̀ sí gbé sílẹ̀ báyìí ìjọ sẹ́yọ ni wọ́n rí àpẹẹrẹ míì tó jọ mọ́ ọ̀gàjà kan fi dé òkú mọ́lẹ̀ tí ò sí fàyọ ní kòrókòrò ju ọmọ adáhùn rà mẹsẹ yọ ń bò mí nígbà tán bo sàárè kù ọtún ìju àjọ olóró kí wọn mọ bó ṣe jẹ ọtọnù wọn wí fún wí fún wí fún ajáwo ó ti rí mìíràn díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ náà là ń rí mìíràn ìfẹ́ tá a bá gbọ́ yí dáadáa láti ibi ọ̀rọ̀ àmọ́ ìtọ́lọ́rọ̀ àlẹ́ òṣèlú ó ní kó dà tóbi tó di orí fífọ́ ó ní kó dà tóbi tó di ẹ̀gún tó gún mi lẹ́sẹ̀ tá a fi ṣe kàfàrà fún àyíká tọ́mìnì kan ṣe àbí wá ẹ̀ṣẹ̀ kan tó hù nítorí pé a fẹ́ tó wá jẹ́ múmi ní òdodo ni nítorí pé a fẹ́ pa a fẹ́ pa àṣìṣe rẹ̀ rẹ́ a fẹ́ kó ju iye rẹ̀ jọ̀gbọ̀dà sí àmì àwọn náà rí àwọn rí ìṣòro rẹ̀. àdọ́tán ni kí ẹ má wàá jẹ́ olùsílọ̀n kó gbóòlù àpọ̀ ọlọ́run bá délẹ̀ kó wá fayé lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọ̀kan náà ní mọ̀nà ẹni ìjọba yakọ̀ ọlọ́run fìlà àrùn lórí ilẹ̀ ìṣọ̀dù àkàdà sí ha ó balẹ̀ jẹ́ o. ṣe orí pé dáadáa lẹ̀ ṣe ilẹ̀ dáa àti ti kọ́ ẹ̀rí sẹ́rí tọ́lọ́ ni ìgbè lọ́wọ́ àwọn èèyàn ní kótóbà lánàá mo ní ní nàìjíríà lè dáa náà bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ iṣẹ́ tó wà lápá dídẹ́ ní nàìjíríà lè dáa lè dáa iná ń wò lè dáa ok lèmi náà tó gbà bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni lè dì mú wa nítorí pé nítorí gbọ́ yẹ pé ilẹ̀ sí pé a fi máa mọ̀ pé ilẹ̀ dáa oníkàmọ̀ ẹ̀jẹ̀ ní ò lè dá mọ́ tó wá pẹ́ bá sì máa hùwà rúdurùdu lónìí mo gbà pé kò lè dá mọ́ le hope wa ni tó bá máa ṣe ọlọ́pọ̀ si tó ti máa ń yapa ọlọ́run tó dá láyé ẹ̀yin ní ó lè dá ti sòrò tó wá pé ni wípé ká padà sọ́dọ̀ ọlọ́run kí yóò dá ah, àwọn mo gbà pé náà ń sọ̀rọ̀ láti wọ́n níbèrè pé amẹ́ríkà dà sí london dà sí italy dà sí france dà gbogbo ibi tí mo dá kan wọn dà lónìí ká ń sọ̀rọ̀ náà ẹ̀rọ gba fífà rẹ̀ tó mọ̀ kò sókè tó mọ̀ dúnú ibi tí lọ dà nítorí pé kìí ṣe títẹ́ píńsẹ̀sì àti tá a bá bá àwọn píńsẹ̀sì ń bẹ̀ lókù ẹ̀sìn ní dáadáa ilẹ̀

nígbà tí mọ̀ láàrin ìrìn nípa fifty dollars ní amẹ́ríkà káwá wo ìlú ní fifty dollars àwọn tó yá bóyá ti di six hundred naira fún dọ́là àtúnṣe káwá tánṣe ọ̀rà kò burú fifty dollars ní iye tó jẹ́ náírà máa wá gbà nípa dẹ̀mù iye tí fifty dollars tó jẹ́ amẹ́ríkà tẹ̀ máa wá gbà nípa dẹ̀mù máa wá gbà ní school wà ń ẹni tí ń gba one fifty dollars máa wá gbà iye tó jẹ́ náírà níbí ẹ̀rí pé ọ̀wọ́n fà gbọmọgbọmọ tó mo fẹ́ lọ lọ́wọ́ sì rọlẹ̀ iṣẹ́ wọn dáná jẹ̀rọ wọn dáná wá fà iṣẹ́ sì wọ́n wà lọ ibi tí gbígbà ilẹ̀ wà olùkẹ́sẹ̀ náà bá gbilẹ̀ ilẹ̀ ọ̀láhìrà mi ibi tí bàjẹ́ orílẹ̀ sì wà ní káwọn ọmọ ẹ̀kọ́ náà nínú Sahihain Bukhari àti Muslim wọ́n ilẹ̀ ń bẹ̀ wípé ìnà ìfáàjọ́ àwọn àmà ìfáàjọ́ ìrànà tí kò fi ìpapú ẹ̀sẹ̀rẹ́ nínú ìlàìbáàdù wàlùbìláàdù wà ṣẹ́jẹ̀rù wà gbọ́wà gbogbo tọ́lọ̀ ń dátọ̀ ilẹ̀ ní òǹkẹ́ á àkùsí ni ṣé sẹ́yìn ẹ̀nìkan ẹ̀rí fi sèyàn ti yé wa tí kò kí ìbá kú àdúgbò àníjọ kan tí èèyàn kú àti ìwà mọ̀ ń sọ lórí ló sì jọba tí aráàlú sì ń jùbílé inú ara ìṣẹ̀lẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ èèyàn ayé lẹ̀ inú aráàlú sì ń lọ lẹ́yìn ara ẹ̀ sọ̀gbọ́n ọ̀rọ̀ ìnira kókó kókó ọwọ alágbára wà ìṣẹ̀lẹ̀sẹ̀ tí bá gbé wọn ṣàdàbọ yìí irú ẹni bẹ́ẹ̀ wá kó àwọn ìwà ní federal territory bẹ́ẹ̀ ni wọ́n jubilate láwọn state níbi tí wọ́n ti ń rọ ẹlòmíì tí omi ojú rẹ̀ òdúró pé lágbájá lọ láyé olóore aláàánú oníkẹ́ẹ́ táwọn èèyàn mọ̀ síbẹ̀ tí wọ́n fẹ́ kó omi ojú wọn dúró tí wọ́n orí kó dúró ọmọ adáná sì lánú lè jù ọjọ́kùn ọ̀rọ̀ àwọn lè fi jẹ́ ká mọ̀ sọ́lọ́sọ́lọ́ ọ ní bí ó ṣe rí náà nù lọ́dọ̀ ọlọ́run o bó ṣe lọ́dọ̀ àwọn èèyàn ló ṣe lọ́dọ̀ àti tó bá jẹ́ pé ìtí wọ́n gbà ló sí pé ó lọ ó lọ wọn ọ̀fẹ́ kó lọ àti ọkọ̀ ní òbáṣe náà ló kú tó bá jẹ́ ní ọlọ́run yóò sì bá ọ̀nẹ́pà lódò ọlọ́run náà yẹn èyí tí ìfẹ́ náà gan àánú tó ṣe tí káwọn yẹn láàyẹn ọlọ́run sì mẹ́sàn án lè má dìgbà ìjẹ́ náà ó sì yàn bá fi sọ̀rọ̀ alábòsí kọ́lá bá rẹ̀ sọ́lá akọ́kàn àwọn ìṣáájú náà ti sọ wípé ìdẹ ajídẹ̀ bá ti là àrùgbò ọ̀dà bá ojúrò sílẹ̀ gbẹ sọ́ọ̀lá sì bá há ní àwọn ẹran dábàá ó máa sọ háàdà mìíràn ájúlé ọ̀sọ́ ti bá mi àdà ẹ̀rí ìfọ́mọ ádámà kó bá wa wa. فتوانو حديث وما منع قوم زك... وما منع قوم زكاة أموالهم بدون زكاة يبقي ما يزكاة وما إلا منع القصر lórí sáláàbù tó sọ̀rọ̀ ọ̀nà òdèrè sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀dáà náà ti gbọ́ lọ́jọ́ ìfẹ́ lọ́la ọ̀nà ń sọ ọdún tó wà fún wa àdíjì gangan ló wá gbé jáde ṣe jẹ́ta nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá láàrin wá ti jẹ́ sàkáàtù mọ́ kẹ́ǹtẹ́ yàtọ̀ ọlọ́run mo sọ̀rọ̀ ẹ̀ náà lábára kan lánàá tí wọ́n bá ti zakatù mọ́ ilá mọ́nà ìrọ̀kọ̀tọ̀ omi òní kan mọ́ látúkè nígbà láti orí òwòlé látọ̀dọ̀ ọlọ́run bá fún kọ̀ntúrò rẹ̀ láti sánmà nínú nínú àdísì yẹn ṣéjì ọmọ bá tún sàkọ́ọ̀mù nínú ní fìyà rẹ̀ àwọn ìjọ kan ò ní yé máa dín òṣùwọ̀n kù ìbáàṣe rin ìbáàṣe gbá ni wọ́n fi ń wọ́n إلا بطلوا بشدة المؤونة أو المؤونة أو مؤونة أما بشدة المؤونة أما نولا pẹ̀lú pé yóò máa le púpọ̀ kan tó ń jẹ nítorí pé wọ́n tó ń sọ wọn kù wàjá òrì sultan àwọn tí ń ṣèjọba lé wọn lérò sí ní wọ́n máa sọ pé àdìsí nàìjíríà lélẹ́yìí èyí sọ pé ó ṣẹlẹ̀ bí ọmọ rí gbá ó dé gbá bẹ́ẹ̀ àdínísì gbogbo ayé sì ṣe àdítorí nàìjíríà làdínísì ti wá bẹ́ẹ̀ àti gbogbo ayé tó kù àwọn tí ń lórí ilé wọn lórí òsì ní sùn wọn. ṣe ó kírun ó kírun ó gbàwẹ̀ ó tó bá tẹ̀lé ìtẹ́jùsọ náà bá wí ayé òle pàápàá lọ káwọn tí ó tún mọ bá ní sọ̀rọ̀ ọlọ́run tún mọ́ wo bẹ̀ wọ́n tún sọ wípé ọmọ táyédé láyé ń pàn kán sọ ayé ju pé nígbà táwọn èèyàn bá ń sẹ lọ́run ọmọ táyédé láyé ń pàn ẹ̀dá kan ẹ̀mẹ́ ní kò ń léyìn léyìn èsè tuntun ẹ̀dọ́ agbẹ́bí tí wọ́n ti ń bá ṣe lẹ́tọ̀ 30 minutes ní ìsìn lórí fídíò sùn ọ̀pọ̀ lórí rédíò more than one million ló mọ̀ yẹ̀gẹ́nu sí wà sí ìgbòlélé ti lélè wa àdúkẹ́ ṣe wá àṣàtì nì lórí ilé òsìn pé ẹmọ́ kọjá pamọ́mọ́ ìgbàgbára òsìn àwọn èèyàn ó fẹ́ lè kọrí bí wọ́n mọ́lẹ̀ ìgbàgbára yìí wọ́n ti ti

ojú àgbà gangan sí nǹkan jáde látọwọ́ ìdánwò padà ní wọ́n ṣe pé ah, lágbàdo twenty bag tí mo rí ní thirty bag tí mo tà lẹ́kọ̀ọ́ kan wá di thirty thirty thousand nìkan sẹ̀fà àmọ̀jẹ́ wọn sọ pé àti mọ̀ nǹkan lọ ibi tí adé ńlá ti àlámì àti mọ̀ nǹkan lọ lọ́dún lórí ìṣẹ́lú ìlú lọ́tọ̀ ọ̀kan nù ní kí sì máa bí lẹ́gbọ̀n ويل للمطففين بسم الله الرحمن الرحيم ويل للمطففين الجيجة كما بقاوة تنجو سنوكو الذين إذا اكتالوا على الناس يستوفون أعطى بعض الوقت أعطى بعض نبي كم وَإِذَا كانوهم أو وزنوهم يخسرون àmọ́ nígbà táwọn bá fún wọn nígbà àbí ní ẹni tíye yóò dínkù ọtọmátìkì ni ó bá wọn tíye àwọn ọmọọṣẹ ọmọọṣẹ tó bá tó bá ya pẹ ní ó lè wọn ti wọn ti tíye ní wọn fún un. Fala yadunnu ulaika annahum mab'uthun táwọn eléyìn ọmọ dájú pé àjò wọn dìde méjì kan bá kúta. ìyàwó mi náà bí wọn ọjọ́ kan tó tóbi. يوم يقوم الناس لرب العالمين wáyé tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àyíká nínú náà ni gbogbo tàbí ìjọba ó kéyàn gbé àwọn anímọ̀ bèèrè pé sọ láti ẹ̀wà ń kọ́ ájì ẹ̀wà ń kọ́ ó ti bá rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ ó ti bá rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ tó pé ọmọ adámọ̀ kàn ní ráńpa pé ọ̀gá ẹni tó sì wọ́n kù wọ́n kàn ní látàrẹ ọlọ́run sì máa ń dín ìgbà ọmọ adámọ̀ tí wọ́n bá yọ́nú sẹ́ni tí wọ́n ṣẹ̀ nínú àwọn èrè ìlàkàjáde ọlọ́run fúnra rẹ̀ máa ń dín ìgbà ọmọ adámọ̀ tí wọ́n bá yọ́nú sẹ́ni tí ó ṣẹ̀ wọ́n nítorí ọlọ́bì ní ẹwà ẹ̀rọ ìjọba fẹ̀kẹ́ tó kó láyé ẹgbẹ́ ẹ̀ bá tẹ̀lé lọ́nà àdòsí ó sọ̀rọ̀ ẹ̀ nípa pé láì da lọ́nà ìtọ́ títí ẹbí bàjẹ́ irinṣẹ́ ẹjọ́ dídá ti lè bá ti wá ṣe ẹ̀dàkùn sí ni báyẹ̀ rí nínú ẹ̀sìn báyẹ̀ ló ṣe rí ó tọ́ báyẹ̀ ló ṣe rí kò tọ́ ó ṣe é kó jẹ padà aláṣẹ ìsáàtì nípa ní táàrí tí òtọ́ yẹn ó kọ́ pa á àdùá máa rí ààrẹ àdìsí yóò wá gbàgbà àránṣẹ́ náà tá à ń sọ̀rọ̀ yẹn àbí ìrìnkè ìmọ̀tẹ́lẹ̀ ó ṣe kó jẹ ìgbẹ́jọ́ tí wọ́n ti dá kò ṣe kó jẹ a ti ráyàn lẹ́wọ̀n ṣe náà lọ́kì àná ìdájọ́ sọ pé ńgbà tó ti ní ẹ̀pá yẹn lọ́pá ẹ̀rẹ́ ju fún ìdájọ́ sọ pé ńgbà tó ti ní ọmọ lẹ̀wọ̀n kó mọ lẹ̀wọ̀n àwọn adájọ́ mọ ẹ̀rú ẹlòmíì inú àwọn tó wọ́ọ̀tì kan jẹ́ dájọ́ náà ẹni ọlọ́run náà sára wọn láwọn ètò ìdí pé wọn ò nímọ̀ ẹ̀ ààyè kan ní jẹ́ wáyé nù ní tó gbajúmọ̀ jùlọ ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ sì wá wò ẹ̀sẹ̀ tí ó parẹ́ ìjáde ó pa wáyé nù dídó sí wọn kù tó di common láàrin àwùjọ ọmọ primary tí ń báyẹ̀ ìdó sí shop láti tẹ́lẹ̀ ọmọ bí ó ṣe dẹkù sí àti tí wọ́n tán fún torí ajé ẹlẹ́ra òṣèlú mọ̀ nínú kó jẹ́ pé irinṣẹ́ ìjẹ́bi wọ́n ti dínkù lẹ́yìn òkè ó ti wọ̀n fún tí ó sì fún tí wọ́n bá bí irinṣẹ́ ẹ̀kùn wọ́n tún mọ̀ máa ṣe máa fọwọ́ dìkù àwọn ọmọ kéèké ọmọ wẹrẹ tó máa bá àwọn ẹ̀ka jà wọn ti pàfẹ́kẹ̀ ìṣèlú alẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n lè dànù. èyí tó àkàyẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀fẹ́ máa ti sábà bí ìparun ìfẹ̀mí kọ́sùmù náà wa ìbáàtùl àǹkọ́ ní máa sọ fòfà kójú mọ́rọ̀ tí òjò bá rọ̀ mọ́ ọlọ́run sọ̀rọ̀ òru àti ọ̀rọ̀ òru àtọ̀sán nínú sọ́tọ̀sọ̀ nígbà tí sọ́rọ̀ àyè jùlọ ọdún sọ̀rọ̀ omi níbì kan nípa ìtẹ̀mí wa àwa gbogbo fúnra wa látara omi ọlọ́run ti dá wa ọlọ́run sọ̀rọ̀ dé ànáì ìtura ni ó fún yín lóru ní ìbámu òru wa mọ́ láyé òfin lọ́sàn-án ìbámu lọ́sàn-án جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة نجري إلى يوم القيامة أن إله غير الله يأتيكم بضياء سمع الله مني شوفوا إني ملك أفلا تسمعون؟ òun. Àbẹ́ ìjọ́lọ̀ ọlọ́pàá yìí tí ẹ̀nà pé ìjọ́lọ̀ bá ń pè wá ọ̀nà tó lè gbà fi pàwá rán pọ̀ nínú ìṣẹ̀mí wa pé mo kàn sọ pé kọ̀sán mẹ́wàá mọ́ kò sọ́gbọ̀n yà pàrọ̀ pé òru nìkan ní kẹ́mọ̀ wà ó tún wá sọ kọ̀ọ̀kan. قل أرأيتم bá lè wà yìí kílẹ̀ mọ́ sùnmọ́ ìlànà yóò lè fi àná. من إله غير الله يأتيكم بليل تسكنون فيه kò sí àgbọ̀wò ní tí ó fún lóòrù tẹ́ máa wọ̀ sínú ẹ̀ bí dábàá ń ṣe máa wọ̀. Afàlá àtúbọ̀ sí ru. Ẹ ìrìnà ìyájú tẹ wọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ní. Wà ní rọ́ọ̀mọ̀tì ìdáhẹ́lá lẹ́kúnmú lẹ́yìnlá wà ní láhàárọ̀ lìtẹ̀sùnú fìhì wà lìtẹ̀bẹ̀tàrú. nínú rámà ọlọ́run wà nínú rámà fi ní ẹ̀hẹ́ jẹ́ aláàlápín ó ṣe òru fún yín ó yìí ṣe ọ̀tán fún yín ọlọ́run ìtàkùnú sí ẹlẹ̀ máa wọ̀ sínú ẹ̀ eléyìn ètò pàdápọ̀ wáyé tàbíta gómìn ẹ máa wá ń tẹ́jẹ̀ nínú òun. wàlá àìlẹ́kùn kẹ́ṣkúrú. ẹ bá tó wá lọ́rùn jìnlẹ̀ ẹ lè fi kẹ́kọ̀ọ́ lọ látara bẹ́ẹ̀. ìtọ́nà tí wàá sákèèsì sí yẹn wọ́n nì ní o. eléyìí náà tún tọ́wọ́ dáhùn ti parun o. bẹ́ẹ̀ náà máa ń sọ̀rọ̀ omi tó tẹ́ bá ṣe báyìí tẹ́ bá ṣe báyìí láburú lẹ́sẹ̀ níyàtọ̀ ọlọ́run òun lè mọ́ sóun bá sọ òsìlú jíjẹ pátápátá gbogbo ojú mẹ́nu rẹ̀ lómi ìpè ló ti wá tí ò bá ti wá mọ́ látòkè ṣe ẹlẹ́kùn ó lè tó bí oṣù mélòó láti jẹgbẹ́ tó ti tó pọ̀ lọ́wọ́ wa tán tó wà lọ́jà àti ti bẹ nínú ilé àní dé òkú tó kú gan mọ́ àwọn ọ̀tẹ̀ mẹ́lẹ̀ kọjá ni tẹ́ni inú òkú kú tí òkú ń sẹ̀kẹ̀ sàkíńsẹ̀ mìíràn nítorí pé ọlọ́run òun lè wá mọ́ àwọn àpèjúwe tọ́lọ̀ mú àwọn àmì ńlá ńlá wà láìláàrin àmì ìyanu ńlá ni ẹ̀yìn jù báyìí náà lọ ẹ̀yìn ẹ̀rí tí mo dá ọlọ́run di orin wà ọjọ́lọ́wọ́ bá ń sọ ìyá náà àpèjúwe wa o ó sì tẹ̀lẹ̀ láyé náà o lè tó ní pé torí àládà kan bẹ̀ tí mímọ̀ tẹ̀lẹ̀ ọmọ Yorùbá Yorùbá sì lè ní náà nítorí wípé ọ̀kan náà sì ṣẹlẹ̀ sí wa tó dìgbà tó kan máa ṣẹlẹ̀ kápẹ́ mọ́lọ́ èyí ti tá àsìkò lára àwọn tó ti ṣẹlẹ̀ sí wọ́n láì làrí yàtọ̀ sí àkọsílẹ̀ àwọn ará ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bí ọlọ́ọ̀bà kan ṣẹlẹ̀ láyé báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àtúnfẹ́ lẹ́yìn náà wà àtúnfẹ́ lẹ́yìn náà mọ́ lọ́run a sáà retí pé títí wa náà fẹlẹ̀ wà lèyàn dùnlá bá a fẹ́ wà yìí àjókòó pẹ̀lú rọrùn àgbọ́tọ̀ lọ́run agọ̀kadà wa àwọ mọ́tọ̀ wa a kùn lọlé ẹlòmí yóò yà lọ́jà mo fẹ́ ra ìfẹ́sìlẹ̀ kò rí bẹ́ẹ̀ nínú ilé láyé táwọn olù láyé táwọn wà nínú wọ̀n mẹ́rin àrùn nàìjíríà wà yọ àwọn ibìkan fara rọ báyìí wà láìlà àbí sámọ́ ti lọ sórí léde mi àwọn ibìkan fara rọ láàdá àti gbogbo tó jẹ́ pé a máa wò pé àmọ́ tó lè ṣe ẹni mú mi àmọ́ Yorùbá ní kò kàn kò kàn nínú àwọn tó ti ṣẹlẹ̀ sí lọ rí aya sọ́kì làárọ̀ one thirty wàlùkọ́dé àkọ́dúnrún ààlà fẹ̀rẹ̀ọ́nà bí wà náà fún nínú sàmọ́rọ̀ làálà mú yẹ dẹ̀tẹ̀rù. ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون àtàwọn kò sí ẹgbẹ́ rẹ̀ fún ìtara ẹ̀mọ́ lọ́hùn sinin ọlọ́run ni ọlọ́run kò sí nínú ẹ̀rọ ẹ̀fẹ́ fi lè le tó káà fi ń bá ayé láwùjọ ká wà yìí ìtọ́lọ̀ bá nílò nìkan ó là ó àwọn táwọn tó wúlò láyé àtàkì àrùn àwọn kan sì tún parun sínú ìnira àti ẹ̀sán ẹ̀sẹ̀ náà ni àwọn kan sì parun sínú ẹ̀ náà ni bí ìpìlẹ̀ ọ̀nà tọ́lọ́run sọ pé afọ̀dá dá yìí kò padà gbá tọ́lọ́run wà náà tún sí mínà sàmọ́rọ̀ a tún jẹ́ kí nǹkan èrè ayé wọn jíjẹ mímu nti èso oko àti ọ̀gbìn ìjọba mọ́ra wọn àjọ ọmọ ẹ̀dínkù àmẹ́dínkù bá ọlọ́run ló ń parí pátápátá ọlọ́run ló ń mú ẹ̀dínkù bá làálà òun yà bá tàrú bóyá wọn tàrà bẹ́ẹ̀ rẹ̀ pé ọlọ́run mọ́ lọ́n síbẹ̀ síbẹ̀ náà wọ́n mọ́ lọ́n ọlọ́run fún wa ní kí tàrún gbọ̀ngàn wá padà padà tẹ̀lẹ̀ sí. alẹ́bí ní ó máa lè kàdá àtàwọn kékeré ayé ìgbà náà kò sí ìkẹta tó fàtán fi kẹ̀lé títí bá ṣe ẹ̀ṣẹ̀. Fèrè àwọn àtàwọn ọmọ ogun ẹ̀ kò sí ìkẹta tó fi kẹ̀lé títí bá ṣe ẹ̀ṣẹ̀ ohun tó fojú Musa rí a sì máa tó máa kọ́ ẹ̀kọ́ kan tó sànádì náà àlè sọ́lá tó tó di àrùn dé àwọn tí wọ́n gbọ́ lọ́nà bàbọ́ rí pé tí láti àgbọ̀dọ̀ sí náà gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ sí àwọn ànábì ọlọ́pàá tó ṣẹlẹ̀ wọn nínú ìnira ayé ó fojú hàn bí àìríjẹrí mu oríṣiríṣi àwọn àdánwò ìnira àtàwọn ànábì tọ́lọ́run wọn gangan nígbà ní kó ma wá kan ọkọ̀ ọkọ̀ wọ́n wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kà gbogbo àwọn prọfẹsì yẹn ẹsùn báyìí tí ìdájọ́ Ọlọ́run ò délẹ̀ kan náà tí kí wọn pa wọn tí ọlà Ọlọ́run ò sì jí káwọn fara ní lẹ́ẹ̀kan náà tí sọ pé ẹ náà farada ẹ̀kọ́ ńlá nù káwa pẹ̀lú náà fẹ́ máa kọ́ látara wọn tí ẹ máa wà náà nira kan lónìí ojú olùsìn lọ́hùn kó má dá ìtọ̀ lọ́hùn Ọlọ́run náà ní kó máa kó máa tọrọ náà. wípé àwọn kan wà bẹ́ẹ̀ lánàá títí tírì wọn ò dé instantly kò sí lẹ́yìn ìfaradà ó dé látòrí ànábì inú ẹni àkọ́kọ́ ní ẹ̀rọ tó jẹ́ rọ̀sù nígbà tí gbọmọgbọmọ ẹ ní ọlọ́run sì tó le ọlọ́run ò pa wọn lẹ́ẹ̀kan náà ẹ̀dá kan já máa dì mọ́lẹ̀ ìkanijú ni yóò wọn àmọ́ ẹ̀dẹ̀ tí yóò bá bẹ̀rẹ̀ ọlọ́run tí yóò bá mọ́ ọlọ́run yóò mọ̀ dàbí pé àbọ́lọ́run ti pa wá sí àwọn ènìyàn ti wá rọ́wọ́ mú báyìí wàhálà wọn àti ìdààmú wọn àti ìdààmú wọn àti fìtínà wọn ló ti wá sí ilé tó báyìí tọ́lọ̀wọ̀n máa wò áràn báyìí láti ìṣẹ̀lẹ̀ ò síká jẹ́ tọ́lọ̀ nìyẹn ti lè sọ. ìṣẹ̀lẹ̀ ti máa pọ̀ nìyẹn ìfaradà ìgbà nínú ẹ̀sìn ìgbà nínú ẹ̀sìn nìyẹn àti ìgbà nínú ẹ̀sìn tí àfẹ́fẹ́ yìí kó sí ìpele èèyàn ní kó kẹta rẹ̀ pé èèyàn mọ rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ mọ̀ jùlọ rẹ̀ èèyàn ní kó wọ rẹ̀ o. afẹ́fẹ́ ayé àtẹ̀yìn. wọ́n ń fa anábìyàn ní òsì ẹ̀yẹ ọlọ́wọ́n ní ọ̀sọ̀ fún ọ pé ókè àwọn náà sì padà fún ìsì ẹ̀yẹ́ o. fàyàfúnlẹ̀ olùfúnkẹ́ wa kúlẹ̀ máa máa rọ̀ àlẹ́yìn kálà omi ọkọ̀ omi ìwọ̀n. ó ń kan ọkọ̀ ní gbogbo àtàwọn kẹ̀kẹ́rí فسوف تعلمون من يأتيه عذاب يخزيه أبدا ما نيا أمنا بكو أو عليه عذاب مقيم إيه سبعين أبدا ما سبحان الله شريف هذا ẹ̀ẹ́kàdà àmbọ̀ àmọ́ ẹjáde máa ẹnu ìláwà ayàtà àrùn ìgbèjáde. Bí ẹni ọlọ́run mọ̀ sọ ni pé kí ẹ̀sìn ò bọ́ kí ọkàn ò dàrú tí mo ti ń bẹ̀tẹ̀ lọ́lọ́n ìrora lẹ́sẹ̀ náà tó máa wù tí ó máa ẹ̀sìn balance rẹ̀ ní gbogbo ìgbà fún mi báwọn tí ìsọ̀pà fọ́sọ́lọ̀ tí ìra òsì báwọn débẹ̀ nítorí wọn wá bẹ lọ́run lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba náà tó ní ìrìnlẹ̀ torí pé àti ìrọ̀bá lẹ́sìn ọlọ́run ọba sí èsì pé yàn ló máa máa jù ẹ̀sìn náà rálẹ̀ ẹni tó ju ẹ̀sìn lẹ̀ abẹ́ ìfẹ́ pé ju kò ìfẹ́ lọ àmì tó pé ìdààmú àwọn ìfẹ́ náà òṣèré lọ́wọ́ bá sì a máa máa bẹ̀ẹ́ lọ́rùn rí àwọn ọ̀tọ̀ lọ́hùn ó máa kálukú ní ìfìnà lórí wọn lè ṣe àdó olóró tó kálukú ní gbogbo ọ̀nà lọ́wọ́ àtijọ́ ọ̀sẹ̀ ìjà nígbà tó dáyà ẹwà àwọn àlùjẹ̀nú sọ́mọ́ wọ àwọn èèyàn lára yìí sọ́mọ́ sí sọ́mọ́ dá wàhálà sọ́mọ́ síkà àwọn tá wà ńlá yẹn ó jẹ́ ká mọ̀ pé bí wọ́n bá sọ orí kùkù tí wọ́n sá àkókò nàfi jálẹ̀ ó láwọn ibi téèyàn ó kà náà kúrò àti wọ́n sì kú tí ááyà wọ́n sì di àjọ olóró fún wọn tí wọ́n lànà ìjọba ti ń ka ááyà iná àti ááyà ẹ̀sán púpọ̀ fún àlùjọ̀nú akọ èṣù tó fẹ́ ní ọmọ ìrìnkan kò sí àjọ olóró tó tóbi ó ń tẹnu mọ́ àyà iná iná ọlọ́run bá àti ìyá ọlọ́run iná ọlọ́run gbogbo ibi tó wà náà ìtàn àná. yóò bá wọn pariwo pé ẹ̀jẹ̀ kò ń jáde ẹ̀jẹ̀ kò ń jáde ẹ̀jẹ̀ kò ń jáde ẹ̀jẹ̀ kò ń jáde. bẹ́ẹ̀ náà ni ọmọ adáwọn tó lórí ìfọ́pọ́. kí ló fà sátẹ́gùn gbórígbórí atẹ́gùn líle tó fi dààmú àwọn àwọn àwọn àwọn hàn. atẹ́gùn líle lọ́lọ́run fi dà wọ́n lógun bí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa sọ fún wọn ẹ máa kì wọ́n lọ ẹ máa kì wọ́n lọ. ẹ̀rì káwọn ààrẹ olórí ilẹ̀ náà ọmọ ádámù ẹrú kù àwọn náà wọ́n ń tètè wọ́n ń tètè ọ̀rẹ́ ayé àtẹ́rà ọ̀sán náà ń bẹ láyé púpọ̀ àtẹ́rà ọ̀sán náà ń bẹ láyé púpọ̀ gbogbo ojú tó fi ń ka àwọn àmì ìpa ọlọ́pàá yìí ẹ̀ẹ́dì pé ọba tó tó tẹ̀sì kan lójú ayé rẹ̀ nígbà tí wọ́n kọ̀ mọ́sẹ̀ àtìkù nà fi jálẹ̀ ní ká lọ sọ gbogbo bẹ̀bẹ̀ pẹ̀. àbẹ́bẹ̀ ìdílé ẹ̀ lóòótọ́ òun náà ń bẹ láyé lónìí ẹnìkan ọ̀sọ̀ pé wá àdójọ́ rẹ̀ báyìí yóò ti fọ́lọ́mù wọ́n sì mọ̀ pé àwọn eléyìí pàkọyọ ọjọ́ náà lọ́wọ́ kí gbogbo ẹ̀yìn tó wáyé ọlọ́run ló mọ àwọn ẹni tí ó jẹ́ ọlọ́run ló mọ iye wọn tí wọ́n ta ọlọ́run ló mọ iye kan àwọn àwọn ti tó le ọlọ́run dá wọn ìgbé kíké ìgbé ohun rárá tàwọn màlẹ́kà lọ́lọ́ ti pa wọ́n. òkúta tí ń rọ̀ bí òjò oní tàwọn ìgbèrí ayé àlẹ́bí lù àlẹ́yìn mùsùlùmá ti wọ̀ gbogbo ẹ̀ lórí ayé àlọ́ ìsọ̀rọ̀ ìkẹyìn. kí n fẹ́ àpẹẹrẹ rẹ̀ ẹ̀wọ̀n tó ọ̀jọ̀gbọ́n ń pa wá ó yíwọ́ lára ẹlòmí o èdè tó pààyàn wọlé èdè tó pààyàn mọ́jú èdè tó pààyàn lálẹ́ ó yíwọ́ lára ẹlòmí o omi ti ní. àwọn lọ́rọ́ abọ́mọdé ìlú wa ní tí ìjọba ti bẹ̀rẹ̀ káwa tó wọlé àwọn abẹ́kúta orí ọdún méjì mẹ́ta ìlú òsì ìfojúkojò ti ń bọ̀ láti fẹ́ mọ́ báyìí inú wọn wà dùn àwọn kò wọlé àwọn wà bẹ́ẹ̀ náà ó níwọ̀n o sábẹ́jọ́ ẹ̀sán ara ò lè wọn á ń bèèrè ká tó wá lọ kó kùtà ní bọ́lẹ̀ ọlọ́run kó torí ìyàpá torí ẹ̀sẹ̀ òun lẹ́jọ́ máa rí bẹ̀ ọ̀rún kẹ́rì ومن الذي أمطر النار المهرقة وأرسل فيها كراكون الشعيب iná sẹ́yẹ lórí àwọn tí wọ́n jẹ́ kéfìrí ìjọ ànábì sọ̀hìn lọ́ba lè sọ gbogbo fún àwọn ànábì ọlọ́pàá أخذنا بذنبه. سورة آية 40 gbogbo wọn pátápátá amú wọn àjẹ wọn yà pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀ṣẹ̀. Fàkúnlẹ̀n àkọ́bùná gbogbo wọn alábọ́wọ́ líle mú bìdáǹdì pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ ìbọ̀wọ́ líle mú wa. Abẹ́ni mímọ́ ni wá. À ń tọ́wò, à ń tọ́ ẹ̀sán wò ni o. Ọlọ́run fọwọ́ líle mú wa báyìí, ọlọ́run láti náà fọwọ́ líle mú wa àwọn à ń tọ́ owó a sì fún alápẹ̀rẹ̀ ibi tá a ti ń tọ́ owó àwọn tàní là ń tẹ̀lé àwọn àtò ní ìta ń sọ̀rọ̀ lọ́wọ́ ibi tá a ti ń tọ́ owó tó yẹ ká gbajú á nínú bàbẹ̀ àkúlẹ̀n àkọ́bùnà àbẹ̀dàmìdì gbogbo wọn la fọwọ́ lè mú torí ẹ̀ṣẹ̀ ni wọ́n tẹ̀. فمنهم من أرسلنا عليه حاصبا àwọn tá a ní kòkòtà ọ̀rọ̀ bí ó jèlé wọn lórí bẹ́nu wọn ومنهم من أخذته الصيحة àwọn tá a ń ké mọ̀láka òkè bí mọ́ sẹ́mi wọ́n ti kò jáde ó mẹ́nu wọn. ومنهم من خسفنا به الأرض. àwọn tá a ní kí ilẹ̀ ńlanu bí wọ́n tẹ̀lé sínú ẹ̀ ó sì jẹ́ òfin ìfẹ̀mí wọn ó mẹ́nu wọn. ومنهم من أغرقنا. àwọn tá a tẹ̀lé sínú omi. Nítorí omi làwọn náà parẹ́ sí ọmọ nínú wọn. Wọ́n máa ká aláwọ̀ ní àbúlímáhùn. Èso náà ló sàdó sí wọn o. Wọ́lá kí n kánú àrùnfúnṣẹ́hùn yàbúlímú. Àwọn ni wọ́n sàdó sí ara wọn o. Sọ́lápù ni Mùsàlát, àlámúnú wíìsì àwàlì. Alámúnú wíìsì àwàlì. Ẹ̀ẹ̀dàgbé ìfikọ́nà ló pa àwọn kan rẹ́ níta Àwọn kan náà fún wà fún ọlọ́run tó pa wọ́n rẹ, ọlọ́run yìí máa parẹ́, parẹ́, parẹ́, parẹ́ àwọn àwùjọ tó kọjá lọ títẹ̀ wọ́n pọ̀, tí tẹ̀lé wọn. Kàbàlìkà náà àrùn bí ìmújẹ́rì ní. Gbogbo ẹni tó bá ti jogbo òfin láti máa ṣe fún wọn nìyẹn. Wáyé ìtọ́. Ìyáwó náà ìgbé ní ìmùkẹ́ ọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ mi tó dáa bí irú ẹ̀ amẹ́ríkà tó yóò dáa jùlọ wọ́n ní ẹ máa ń pàtàkì fún wa mọ́ wọ́n ní máa ń lọ àtàkùrù làwà ní ẹ wọ́n ní ọ̀rọ̀ ọjọ́ láì mọ̀ pé parun tuntun mọ́ wọ́n ń ṣe koran ní pé ẹ máa ń pèsè àtìkà fún ìtàn jọ̀hún ìjọkan ṣe dáńgbàdá kí èsì kú ti jọ bẹ́ẹ̀ ní twenty three twenty four twenty four century ìmọ̀ àtọ̀tàn àwọn àdì àwọn àtọ̀tàn núhù ìtọ̀ àwọn ìjọ ṣùáyì àwọn àníwá àtẹ́nà bá wa tẹ́lásìkò làkọ́wọ́lọ́ wà lákúrò ìlà ìlà ìlà ìlà wọ́n láwọn kan tàbí láwọn sọ bẹ́ẹ̀ fáwọn ọmọdé ọlọ́pàá ń tẹ̀ ṣe àtàkùrù la wà nínú ìlànà àlọ́ ọjọ́ láì mọ̀ pé tàbí ti dẹ́kun lè mọ̀ wọ́n jẹ́ ká bá wọn dánlẹ́ wò àwọn òrùba àwọn tá a jókòó òrùba àwọn dánlẹ́ wò àmọ́ àwọn náà àmọ́ tuntun náà gbọ́rọ̀ yìí náà náà náà bá ń gbọ́ káwọn tètè fà wọ́n létí báyìí náà torí tí wá tàkó tí ń bá wa náà ń bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n òye kan ò lè là fún gbogbo ẹnìkan àtẹ́sọ́ bá bẹ̀rù ọlọ́run tó fẹ́ sí náà ló lè lóye níwọ̀n pé tiwa àdánwò tiwa ń bá wa báyìí kò sí ìdí àdẹ́tán ni ọlá yìí ń bá ó si bẹ̀rẹ̀ sí báwọn tànáyìn náà tá à ń sọ kó tó di àdánwò àdẹ́tán sọ́dọ̀ ń tó àwọn ìtúnú ẹ̀ pátápátá ọkọ̀kọ́ ń bá wọn nínú kalẹ̀ àfún àmẹ́mẹ́ ìfìràwọ́ náà tọ́wọ́ ní ìtàǹpẹ̀ ní ọ̀dá làálà náà wọ́n tó bá lọ pa àbọ̀ níbi tí ibi ń bá wà náà tó wá rí lónìí àwọn kẹta ń rí táǹkì ń gbọ́ nílẹ̀ kò báyìí pẹ̀lú àwọn ìyà àtẹ̀sán ẹ̀sẹ̀ tó dé bá àwọn tí wọ́n láyé tán tó tẹ̀ láwọn ti jọ̀ǹ jọ̀ǹ jọ̀ǹ ayé kan náà ní gbogbo gbogbo kálukú jọlù tí ń tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tó kiri sí títí àwọn tátàmẹ́bì lówó bá jìnnà títí lúùtù jìnnà títí ṣùháìbù jìnnà ayé tá a wà ní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan contemporary period láwọn orílẹ̀-èdè kan àǹfààní tá a níbi ìyẹn ni wípé ayé ti lè jára wọn lẹ́yìn ò fẹ́ gbọ́ròyìn ó ń gbọ́ kò kalẹ̀ fẹ́ jẹ́ kò gbọ́ròyìn ó sà ń pè náà bí kò wọkọ̀ bí kò sí fóònù ìdéyàn kalẹ̀ máa wá ká ó ń dé báyàn tí ó fi mọ̀ sí káyé lọ níwọ̀n bá di tó bá wà kọ̀ǹfàn pẹ̀lú ẹ̀mọ́ láti orílẹ̀-èdè wa ní kájọ wá sọ orílẹ̀-èdè míì ìjọba sọ pé ẹ̀fẹ́ gbàgbé sọ orílẹ̀-èdè kan ní sílẹ̀ wọn lọ gẹ́gẹ́ lọ jagun ní nítorí èdè míì borí dé báyìí ló gbóná gbìyànjú èmi àtẹnìkan sọ̀rọ̀ Libya last week mo gbàgbé nǹkan tá à ń sọ ah, mo ní nígbà tí libya ń jẹ́ libya libya ò jẹ́ libya náà orúkọ lásán ló kù. àtúrọ̀rùn ni tí kò bá kótó kótó jẹ ní àdínkù ní libya àǹkọ́ni ní libya ẹ̀mọ́ ẹ̀mọ́ ní tútù fòmù. àtúndẹ̀ kò jẹ́ káka ẹ̀mẹ́lẹ́ ọlẹ́bí bí ẹ̀mí èdè sájẹ̀dì kò ní lòdì lórílẹ̀-èdè Libya àwọn kan wà lẹ́nu ìlọ́wọ́lọ́wọ́ ẹ̀mí ẹ̀mí títù níra ìṣẹ̀mí níra àbájọ nígbà tí ayé àjẹ́bí sọ̀rọ̀ kò ní ilé ìlú àbẹ́yà níbi ìlú bó ti ń lọ jùlọ jù padà sí Maiduguri Nàìjíríà nílé yìí sójà Nàìjíríà ní sójà Nàìjíríà tó ti sòkò ẹ̀ mo ní sójà Nàìjíríà nínú ààbò sí ọwọ́ ara wọn tó fẹ́ nìkan fẹ́ jẹ ẹnìkan fẹ́ lówó ṣé káwọn ni wọ́n mọ̀ ọ́n mọ̀ para wọn yàtọ̀ sáà tí Boko Haram jẹ̀ nípa ẹ̀mọ́ ìtújẹ́ thousands of Nigerian army wọn sínú orílẹ̀-èdè mọ́ lọ́sọ̀kan orúkọ wọn sájáde pé ìròyìn séròyìn rọrùn séròyìn ẹlẹ́gẹ̀ẹ́ ni nítorí pé tó bá dúró tó bá dúró tó ti sọ̀kan wọn ò jà ẹgbẹ́ wọn sì fẹ́ pàǹtẹ̀kẹ́ pàǹtẹ̀ sílẹ̀ fún ìkàkà náà ló jà sí ètò ìmọ̀ táwọn ọlọ́run lórí àwọn kan lórí ìṣàmúbọ́ ni ọmọ Nàìjíríà gbogbo wa wọ́n ní ẹ̀yìn ní ẹ̀jà pé nǹkan nǹkan ọ̀bẹ ni wọ́n kó fún yín kẹ́ ẹ lọ fi kojú àwọn oní èdè forty seven ẹ̀jà ẹ̀yẹ ọlọ́pàá ogun ọlọ́run tó jẹ́ ká mọ̀ pé àpò fún òtítù orílẹ̀-èdè náà kọjú ẹ̀yẹ ẹ̀gbọ́ ọ̀dọ́ lójú méjì ẹ̀lọ́bá wọn ak forty seven ń lọ lọ́wọ́ àwọn kan wọ́n láwọn òṣèpá àwọn ìjà nǹkan ìjà ni ẹ kó wá. nígbà tó ń sọ fẹ́mi kan wípé ibi tóun ti là òun ò mọ ó òun ó dàbẹ̀ pé òun nìkan ló ń là òun ò sì mọ ọlọ́run ti ẹni tí sọ̀rọ̀ yẹn fún mi tó ń pa wá lẹ́yìn tó ti sọ̀rọ̀ yẹn ó ní bóun sì fi ń sọ̀rọ̀ ìyẹn sójà yẹn sọ̀rọ̀ ẹgbẹ́ lòun ẹ̀sìkéèpì yẹn ó ní sì ń wò pé àbóun ti kú òun kàn ń rògbòun ẹ̀sìkéèpì yẹn torí ọlọ́run ò lè sọ bóun ti ẹ̀sìn kìí ṣe pé pàfẹ́tù àwọn ọ̀gá wọn fún díkan tàbí kejì pé ọ́sà ń fi àwọn rúgbó ogún ọkọ̀ á sọ wọn sí ọ̀daràn àwọn èèyàn gangan kan lè gbá mú kí wọ́n pa fúnra wọn gbogbo tá à ń sọ yẹn lórí wípé àwọn tára ní ìjọba lórí àtìfún wọn ni wọn àtìfún wọn ni ńlá Akọ́lá bẹ́ òkodoro pé yẹn ti jọba lóòótọ́ kò sí Gbogbo àárín gbogbo gbóhùn yà nígbà tí wọ́n yà tó bẹ̀ nílẹ̀. Ọjọ́ bá fún yẹn bẹ̀ mọ́. Sẹ́yẹjọ òkè ń bẹ̀ mọ́. Sílẹ̀ kan ń sọ̀rọ̀ ìmọ̀bóyò náà ti pa lọ ní. Oníká fún òní Wọ́n ní kí ní

bẹ́ẹ̀ ni ìṣòjọ́ fáráàlú gan burú lẹ́sẹ̀ ìjọba lọ. Ìdí máa bí nìyẹn. Tí ìṣẹ́kùn ọba ti kà wọ́n wọn ní mẹ́rin aráàlú wọn, ẹ̀sẹ̀ ni wọ́n ti nínú àwọn ọ̀sán tí ó jẹ́ pàtàkì tí wọ́n àwọn mẹ́rin bá. Ọ̀kan náà ni ogun tí ń gbóná gbirigbiri káàkiri ayé ìkàwọn káàkiri àwọn ẹ̀sìn tẹ̀lé. Nígbà tí nọ́ọ̀sì tó kọjá lọ, tí wọ́n fi ogun gba ayé rí ogun bẹ̀rẹ̀ the state current the state and bolivia يقتل فيها أفراد أو أفراد بشرية وكان قاعدين tẹ́wọ́n ti pààyàn díẹ̀ wọ́n ní àwọn ti pààyàn olè kódà yìí mẹ́ta ló kó kódà yìí mẹ́wàá ló kó o kódà yìí mẹ́ẹ̀ẹ́dógún ló kó o ṣùgbọ́n lásìkò yìí ẹ̀yẹ hùrùrù ìbáàdà wani magazin kalawa wani lọ́wọ́ wọ́n ní mísáàsì kan 1981 ní prime minister yẹn sọ̀rọ̀ yẹn prime India wà ní sí Arabic ó ní gbòlàmbá ayé ìlọ́dà owó tà ń mọ́ sí àjàgbé àtàwọn màtírí àti ẹ̀ orí tàbá kan bá jẹ́ pé ayé tòrò oko la fẹ́ fowó yẹn dá a jẹun kúù la fẹ́ fowó yẹn kọ́ fọ́ promotion of education ó sọ yìí pé àwọn ti bag millions of bags of fertilizer ó sọ yìí pé kálá fẹ́ dà bá tẹ̀ sí hospital ó sọ yìí hospital fún ilé kan látara nǹkan kan tí wọ́n bá jù lẹ́ẹ̀kan fẹ́ kó tó ṣe èké kan nù ẹ má fi jù lẹ́ẹ̀kan ó sọ yìí hospital tó lè kó sọ yé ilé ẹ̀kọ́ tó lè kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kà ó bẹ̀rẹ̀ sí kà ṣe é ṣe tó jẹ́ pé nǹkan yìí gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ tẹ̀ nítorí ìjà yìí gbé ó gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ tiẹ̀ torí ìjà yìí gbé lọ́mọ aráyé wá kàkọ́. bẹ́ẹ̀ náà làwọn Áfíríkà náà ó sáńtẹ̀ láwọn òyìnbó níbi nǹkan bẹ́ẹ̀ pé kíní ìkókó bọ́ tí wọ́n ní ẹran rà bí o tí wọ́n lè fún nǹkan gún mi bẹ́ẹ̀ ni ọ̀nà ti tó nǹkan gún yìí. ẹ wo ìjà ń bá lọ́wọ́ àwọn ní àwọn èèyàn tó jẹ́ pé ordinary ohun tí à ń bá lọ́wọ́ wọn. ẹgbà ẹgbà rẹ lòlí ẹgbà rẹ lòlí kò tó three percent nǹkan gún kò tó two percent nígbà tó ní nǹkan gún. síbẹ̀ tí wọ́n bá ju ọ̀kan síbì kan ẹgbẹ́ ẹni tán léra wọn ti rí pé ẹni tí ò bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ náà yọ padà kú náà ni àbí tí ò bá ní ẹgbẹ́ ẹni tán léra wọn ti rí pé ṣé wọ́n ti ní àbọ̀jẹ́ ká mọ̀ nǹkan tí ìyá àbùkù kan fi kan tí kò ní ṣe kò kò sí ní láti ojú ọkọ̀ ti ní àwọn kan tí wọ́n sì ní ní ìjẹ́dà tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀dẹ́nìkájọba lọ́dún kòkòrò mọ́ra ń pé ẹgbẹ́ afẹ́fẹ́ nìkan mọ́ ń gbọ́rọ̀ yìí àwọn kan sọ fáà ní torí wọn àtẹ́ jàjẹ́ fún ìyà àwọn kan láti mú sílẹ̀ lẹ́sìn wọ́n láìlà yìí nǹkan náà bá ti wà fi tẹ́jọ́ pa eré ayé wà lè parí àtàrà bẹ́ẹ̀ o ìyẹn ó tún tẹ̀lé tí a bá wá ní gbogbo ẹ̀ lónìí ẹ̀yẹ kó ní máa tẹ̀lé títí tí ó fi yọ náà tó pàyẹ bẹ̀rù kì í bà wọ́n náà pé pé ogun táwọn bá jà ní ìgbà yóò pa ọgbọ̀n ẹ̀ máa fi sùúrù o wọ́n fọ́ra wọn sóhun tipátipá. tọ́lọ́kọ́ lọ́wọ́ bá tó fún ọlẹ́kọ̀ọ́ tí wọ́n ti yẹn oníwọ̀ láàrin ìpínlẹ̀ ìṣẹ́ ìrìnà ìlú ẹ̀yà dèmọ̀ṣà ni wọ́n bá sábà fún ìwọ̀n náà lẹ́lẹ́ pòbí ibi tí màá yóò dé tọ́lọ́ ọlọ́run alámọ̀tán ibi tí ń tẹ̀yìn òde ẹ̀ẹ́dì tí ń kájá ìlú mọ̀ ń pa ẹ̀ wàláyà ìtúnà ìfẹ́ ìrìn ẹ̀rìmì yìí ẹ̀lẹ̀ máa ń nà ọlọ́run nílá dùnà tí àdúgbò bá fún yín wọ́n tún ti develop wọ́n tún ti fẹ́ wọ́n tún ti ẹ ẹni tọ́lọ̀ fún ọmọ náà nìyẹn ṣé ń tọ́lọ̀ fún ọmọ yẹn àwọn ilé ẹ̀ka ti dàrú ọlọ́run ẹ̀ka ti yàtá ìdíkà ti ká yípe koran ta kéyì edéke ti nǹkan ogun àdìs ta kéyì edéke ti nǹkan ogun ìrẹ́lò ní ìṣe lóòótọ́ ló mọ̀ kòrán lóòótọ́ ló mà dì bọ̀tí ó fẹ́ fi gba iná náà wọ̀ ẹ̀ ní mílíọ̀sì àwọn èèyàn mélòó lè fẹ́ kà nírú àwọn ẹ̀fẹ́ láyé lónìí látọ̀ nìkan tẹnu máa bí kù ní mẹ́sánà tó mẹ́ta asánà tán bí ti mọ́lú yìí ń lẹ̀ wọ́n á tẹnu mọ́ wọ́n á tẹnu mọ́ ní wọ́n á rí fífẹ̀ mẹ́sánà tó asánà tán ọ̀mẹ́sánà tó mẹ́ta tẹ̀lé àtàn ó sì mọ àdìsí tó jẹ́ mọ̀kọ́ yàgò ó mọ tó kọ̀ yẹn o lágbọn tàwa tá a jọ níwọ̀nba ó mọ àdìsí yẹn tó bá gba náà o wàláhì à ń ṣe kẹkẹ ní torí ò lè yọ mùsùlùmí àti mọ̀kọ́ kó nù mọ̀ láyé ṣùgbọ́n mọ̀ ẹ̀sìn a ò lè yọ kó láyé àti tó tó sọ̀rọ̀ nípa àdádálẹ̀ yóò fi mọ̀ sí àdádálẹ̀ gbogbo jẹnẹrálítì àdádálẹ̀ kọ́ àdádálẹ̀ tí wọ́n bá tají tó ti nípìnlẹ̀ nínú ẹ̀sìn lẹ́nu yóò gbà ẹ̀ àtàwọn tí wọ́n bá tún tẹ̀lé èyí sàdádálẹ̀ tí ò bẹ́ sí mi àdìsí ní ìyáda ẹ̀ pé mọ̀ ní sí nígbà tó ti di ó ti di márífà ìyáda ó ti dé lórí ilé tí ó ní kíláàsì ní ilé ìwọ̀n sì yé dáadáa ó mọ̀ wọ́n láì ó mọ̀ sí ilé ó sẹ̀sẹ̀ kọ́. olùbídé àti dọ́là rẹ̀ wọ́n á má pèjú ojú ètò ìdílé àwa alukurani ní èdè fún òkòjọ lójú ara nàbì tó gba mú báyìí tó lè ètò ìdílé àwa. mo ń ṣe ìjọ náà ń yìí pé ọmọ ìjọ náà ni wọ́n tọ́jú tí ọlọ́run sọ pé ẹgbá súnmọ́ wọn mú ti bá lọ náà sáà lọ fi ọ̀rọ̀ bíbí àmọ́ lábàá ní àlékún ìtumọ̀ ọ̀kúnná tó kìlàfà ìrọ̀kùn àlùmọ̀dìbí ní ìbàdí abdu àríyájú ìnáwájú ẹwà yímọ ẹwà wọ́pọ̀ ẹmẹ́jẹ súnà mi àti súnà wọn àwọn ni wọ́n sì kójọ. sọ́ọ̀rọ̀ dálẹ̀ nù sáàmù ọdún yẹn sí sáàmù báyẹn ní. ojú mo ń lọ ibi mo ti ń bọ̀ ní wípé ìmọ̀ kùránì gan wọ́n ti dayé rù nígbà tí wọn ò lò nílò bẹ́ẹ̀ àwọn náà ní ìbáwí ni wọ́n o torí ẹ̀rí ọba wá ìmọ̀ ìṣẹ̀rí àná bẹ lọ́hùn náà mọ ó kí n lè ló láti fi sìn ọ́ torí pé yorùbá fẹ́ fi náà ó lè ní mọ̀ yẹn níbi náà wà láì ráyè sí àwọn máa wá wò pé ló ń sọ̀rọ̀ ẹgbẹ́ tí sọ̀rọ̀ yẹn ló sì ti ìwọ ọmọ sánárì lọ́wọ́ àmọ́ bá bàbá jó ọmọ tó wà bálẹ̀ ni kátó wa máa sọ àwọn tó ní oríṣiríṣi ọ̀dẹ̀ fẹ́ ń dà yàtọ̀ ọlọ́run tó fi ń darí ayé wọn. àwọn nǹkan tí wọ́n ṣe láyé lónìí láwọn tó lọ́nà ń sùn tí wọ́n ṣòro níwọ̀n àti bọ̀tán rẹ̀ nínú ẹ̀ nǹkan ọjà tí ò sí ìkẹ̀kan tó jù lọ́wọ́ yóò fà léra yóò pọ̀ nàyà tá a bá pe bíríìjì kan ṣe kódà kan tó parí ẹ̀ sẹ́yìn àti ni wọ́n fi á ah, bíríìjì yẹn lágbára ẹ̀kan náà nìkan sì bọ́ lé lóṣù pàdé ló bá tán bẹ́ẹ̀ bá pè mí lọ́dún mẹ́wàá nílò ọ̀tún sí èlò mìíràn iná ẹbí fẹ́ ju àdó olóró sí ọ̀tọ̀ lẹ́yìn tí àdó olóró pa iná tó sẹ́yọ ń bẹ̀ yóò tún wá pa thousand èyí. lórí pé ẹnìkan fẹ́ di gàba lórí ẹ̀ lórí ẹsẹ̀ ọ̀la àti ẹ̀tọ́ náà wà náà. Báwọn kan bá sájọ, kan bá sájọ àdìsán sá lọ wọ́n ké gbàmígbàmí wọ́n di fúrúdẹ́mù kọ́lé mi ìpínlẹ̀ láyé. àdúgbò mi sí ibi táwọn èèyàn ń falẹ̀ wọ́n di fúrúdẹ́mù táwọn fi ń falẹ̀ wọ́n falọ̀ bá oúnjẹ tí wọ́n fi ẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀dá kan náà dáwó ìjọba nílé sílẹ̀ yìí o ìgbésẹ̀ lọ́n bá bọ̀ kún kó mọ̀ dáwó o nígbà tí wọ́n tún ní tún ní wọ́n sálọ̀ lómi lórílẹ̀-èdè tó súnmọ́ wọn nígbà tí wọ́n tún ní Libya wọ́n sá lọ́dún tó súnmọ́ wọn wọ́n di pé lẹ́ǹkún wọn torí káàdì olóró àwọn ọ̀gá kan ló jẹ́ ká mọ̀ sí pọ́blẹ́mù ti sọ ilé ẹ̀mí ti ga sí ni wọn rí bí wọ̀ sí wọn ní ẹjẹ́ àtàbílẹ̀ làyé wọn lórí wọn mọ̀ tún bẹ̀ wọn máa ń kíkà gbàyé wọn bá àwòrán wọn wá ẹni tó gbáyà ti fẹ́ bu ẹ̀yìn rí èmi náà rí ẹ̀sìn ọlọ́run ló fi àbí pé ọmọ adámọ̀ tó fẹ́ jẹjọba lórí ẹnìkan àdẹ́sẹ̀ ẹ̀sìn ló bí àdẹ́sẹ̀ àsìkò yìí nìyẹn o nígbà tá a kó níbi ìtọ́lọ̀ mọ́jú àwọn tí àwọn kẹfẹ́ rí sí àwọn àdá àwọn níbi ọlọ́run ti sẹ́kù fún ògbà àsìkò yìí làmì nípa tí ń sẹ́ lọ́wọ́lọ́dún tí báyìí sọ̀rọ̀ yìí alẹ́ sí nǹkan kó abọ́ two years àbí fifty tí sẹ́ẹ̀ ti wà lórí ẹ̀ sọ́dún tẹ̀lé sókè ní Palestine ẹ̀sẹ̀ náà tó ń parẹ́ sí ìfẹ̀wọ̀n lórí ilẹ̀ wọn náà lórí ilẹ̀ parẹ́ sí ìnẹ̀fẹ̀ ti ta wọn. mò ń wo inú rọ̀mùdáàmù tó lọ́dún kan mọ́ wọn fún àdúgbà yẹn wọ́n fún wọn ní ìfẹ̀jú bíi mẹ́ẹ̀ẹ́dógún àti káfí mi ẹni tó bá gbígbà nǹkan tí ó rà tó rà tí ó rà tó ẹni tó bá pẹ́ atọ́sàn àti tó gbé lọ́wọ́ àdó olóró lọ́jọ́ wọlé pẹ̀lú àdó olóró ṣé ó ti lé táìmù nípa ẹ̀ ìgbà náà àárín táwọn ọmọ ti ń pa kakapọ́ọ̀tù níwájú wa mọ́tàlá kakapọ́ọ̀tù rọ́bà níwájú wa mọ́tàlá ìyẹn ni ẹni tí mò ń sọ̀rọ̀ wà láàrin ọjà sí ìyẹn wá sọ̀rọ̀ bẹ́tẹ̀ ó ní táwọn ilé ìlú tẹ́rọ́rì àti ìwà àdá níwájú wa mọ́tàlá tí ń ka níwájú wa mọ́tàlá mọ́nì wọ́n àbáwọn èèyàn fi ń fi àdá àtọ̀dẹ́ ìdìbòǹdì ara wọn níwájú ọmọ ta wọ́n sì ń ti ọmọ ta kò wó ilé wọ́n dẹ̀ fọ́ọ̀tù gbogbo omi àwọn kan tí wọ́n táwọ̀ lé ìsìnkú sínú ilé ní píríọ̀dù tó yẹ kéèyàn mọ omi tí òró mi fún oṣù yẹn jáde ọkọ ọmọ ta sí gbogbo àdúgbò yẹn pé èyí tó bá jáde báyìí fáyà ẹ̀ ti mú omi tí wọ́n ti kó láyé nípa aláṣẹ ìkànnà kì í sọ̀rọ̀ jọ́ àrọ̀ sọ̀rọ̀ yìí ẹsẹ̀ nù àbí ẹ̀kọ́ lọ. ẹjọ́ bá kàn wò ó nìkan ti gbé wá àwọn ó dáàmì ibi tábí kámẹ́rà ògbóni tẹ̀lẹ̀ ṣíṣe kan wò ó lẹ́gbẹ̀ẹ́ àlọ́ àgbà bá tún máa jàmọ́ láti ẹ̀ lọ. wọ́n parí orí kìí sáwà ló tẹ̀lẹ̀ sí. kéde tó mọ náà nù. máa ń wo àwọn ọmọ yọyọ táńkó káàkiri ayé àwọn rẹpẹjì ẹwà àwọn arúgbó ẹwà àwọn akọjú ẹwà àwọn arọ tó yẹ kó tó bá yẹ pé ilé wọn dọ náà ni wọn wà wọn ní ìdí kíẹ àti wàá fi ìyàtọ̀ ọlọ́run fún wọn ká àti wọn àti wọn àti wọn yóò lè yẹlẹ sáyé ìmí ọmọ kọ́ wọn mẹ́rin ìmí arúgbó akọjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àrùkọ àwọn àgbàlagbà aláwọn ọ̀rẹ́ tuntun nì ibi tó bá ti sàn ni wọn máa gbáwò rẹ̀ wá àwọn èsì gbẹ mọ́lẹ̀ tó ti kú ní kí wọ́n kó wọn sí ibi tó bá ti sàn díẹ̀ ni wọ́n bá rò àlùmọ́ wọn wá bìmọ̀ kan sábàtà ayébi náà ẹni tó máa adámọ̀ nǹkan wà ara wọn pa ok ẹ wo ti iraq àti libya ti ń ṣàpèjúwe yìí ìgbà tó lọ́n ló yá tó mú kọ̀dá àpò ní libya ni tó mú kí ti fẹ́rẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ níbi tí wọ́n ń tẹ̀tẹ̀rẹ̀ ìlú tí wọ́n ń jẹ rí mu ṣé kí ọmọ náà bá ti dín ó ti kọ́ ti kọ̀mpútaráìsì rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ní orílẹ̀-èdè wọn kò ní ìdí kó dàgbà fúkà ìkó tó mọ owó oṣù wọ́n ti fi bọ kọ̀mpútà tó bá ti wáyé lẹ́yìn alààyè wọ́n ti dáko wọ́n ti wọ́n ti ṣe ìlú wọn débi wípé àwọn bùkátà ti pé ẹ̀ ní kó nǹkan ọjà fún wa àbí tá jẹ wọn rà lọ́dọ̀ wọn mọ́ àwọn náà tà fún wọn mọ́ wọ́n ti stabilize inú eléyìí wọn bí wọn. àbí àmọ̀tán Libya yìí pẹ̀lú Amẹ́ríkà náà wọ́n ti sáńṣẹ́ wọn ti pẹ́ wọn ò tó ta wọn ò tó rà inú ìjọ ti bá Ànábì sallallahu ta'ala alaihi wasallam nílùú Madina àìnílò mọ́tà lùfáràmù wípé ẹmọ́ta fún ẹmọ́ra ẹmọ́ra fún ẹmọ́ fún wọ́n tún wọ́n tún dìgéètì àwọn ìpòrí ẹgbẹ́ wọn níbi tí àdúgbò náà bá lọ sọlọ́lá òjá òsọlá ẹnu kà fún wọn ẹnu rà fún wọn ẹnu fún wọn lọ́nà ẹnu fẹ́ mọ́ wọn. wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo òye apá yẹn ò tètè bẹ̀rẹ̀ láyé. ìṣèǹtì pẹ̀lú ìra kátó wá sọ èèmà báwa náà tẹ̀jú ara wa rí ìpele eléyìí ló jẹ́ ìpele kẹta ló jẹ́ ìpele kẹta nínú àwọn ẹ̀sìn ẹ̀sìn tọ́wọ́ nínú bá kó ara wa pa nínú ìtàkùn ìrọwọ́ láyé lásìkò yìí oní zàlázùdà àti bàràkìn bàràkìn yẹn ọ̀nà kìnnìkò kìnnìkò kí ni ọlọ́run kan rẹ̀ sí ìjọba sáàkì sọ̀rọ̀ tó yẹ pé ẹ̀mí ó kàn ṣòfò. mo ti ṣẹlẹ̀ yẹn kò sí technology tó ń protect ẹ̀ kò sí ìlú kẹta ti develop technologically tí wọ́n ń protect ilé tó fẹ́ àpẹẹrẹ ìbímọ náà ni. tó bá ti pé náà ni orígbà tó bá jó tán orígbà tó bá bàjẹ́ nǹkan jẹ́ tán tó bá ti kó mi ní gbogbo ẹ̀lẹ́ ń wò gbogbo ẹ̀lẹ́ náà náà nígbà tí omi bá gbé tó fẹ̀jẹ̀ pé kò sómi láti ọ̀nà àdúgbò òbí wà yìí a sọ pé bí lẹ́kọ̀ọ́ ní Victoria Island tóyẹ omi wá gbé ọkọ̀ ojú omi tó ju ilé wà yìí lọ tí a wá lọ bá ní kí lẹ̀ tí ìmọ̀ ah, eruku ní káwọn omi jẹ ìdílé omi ò máa wọ́ níbi tí ìsáyè omi tẹ́lẹ̀ látara nínú náà ibi ìsáyè kì í ṣe yóò kó omi tẹ́lẹ̀ wọ́n dìgbà tó mi yẹn bá ba nǹkan jẹ́ tán tí ń wó ten twelve twenty story mo wò kan tí màálù ṣe báyìí lẹ́yàwó tó fèrèfèrè sọ́nà sí ilá lọ́nbẹ̀rẹ̀ màálù pẹ̀lú ìjì líle ó dùgbà tó bá ba nǹkan jẹ́ tán ká tó mọ èèyàn tó kú tẹkinọ́lọ́jì kan ò sọ pé kìíní báyìí wọ́n wá lò sí làwọn tó rá ṣẹ́gun rárá o àbí tí ìbá ṣe ìdùnnà náà láàbá gbọ́sàn náà tò ní kọ́ tí wọ́n ti gbé ogun ẹ̀ sórí Facebook orí internet ìdámẹ́rù nìbùdán ìlú ní ìfipanu látàrẹ kò jẹ́lú mọ́ kò jẹ́lú mọ́ kò ló kọ́ mọ́ kò sí ìrẹ̀kan bẹ̀ náà nínú ìtọ́rọ̀ tó ń jẹ́ ká mọ́ rí lásìkò yìí látàrà ìfẹ́ òun ni alìjẹ́zù wọ̀n ní bá sùn àmtọ́ bó sì ṣẹlẹ̀ níjọ́ sí jẹ́dùrù ń tẹ̀ lásìkò ti wà yìí náà lọ́nkẹ́ sànú wa ló mú wa dúró láti yá ọdún kan bóyá ìsú ní ìbáṣe ní ṣe níṣe tó dúró ajẹ́ pé kò sa ẹ̀gbẹ́ sí ike èsì sáńtò ní èsì yẹn níṣe tó dúró òjò tètè dání lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ à ń dúpẹ́ lásìkò pé òjò kúrò parí November ẹ mọ̀ pé tọ́lá yìí ti káwọn àgbẹ̀ pé àdúpẹ́ tọdún yìí o òjò rọ̀ parí November October ó rọ̀ parí October àti mọ̀ rẹ̀ ó gan ní nínú ìwé náà mú ní ọdún tí mo sọ yẹn kò rí bẹ́ẹ̀ ó kàn rọ̀ ní bẹ̀rẹ̀ October ló bá parí ó sì eh, gbé nǹkan olóṣù kan ẹ̀kọ̀ sí jù báyìí lọ tó bá lábá gbàgbọ́ ni sábẹ́ nǹkan míì ni òun náà tẹ̀sẹ̀ yí ọwọ́ ni omi bá lọ ebi ẹ̀ pawá o aláì ebi ẹ̀ pawá tí ò bá wá rárá ń kọ́ ẹ dákun ọlọ́ọ̀ bá mú wá rárá torí pé kómi tó lọ tá a sọ yẹn omi kan ti kọ́kọ́ ṣe tá a ti kọ́kọ́ kéré oko ẹlẹ́ẹ̀kejì ló dúró

òjò yẹn pa ní awáwà ní ọkọ̀ èrò gbogbo àwọn ọkọ̀ yẹn àti èèyàn péréte inú ọkọ̀ yẹn òjò sílà awá mọ́nú ọkọ̀ yẹn labájú lọrin òun jọ́nà mú ju bá ti wà yí lọ tí wọ́n jù rárá aṣọ omi sì kan lára wa ẹ̀dá bá ìṣòro òjò ló pa wá ló sọ ní wọ́n ti láàrin ọgọ̀rọ̀ àwọn èèyàn fún lọ sí kò ní àyè ìgbà tí wọ́n dání sí ẹ̀lá nìkan ó yẹ́ nìkan lọ kọ́lé wọn dání sí là pé olè olè olè ó ń ṣẹlẹ̀ láàrin ìgbòho fún àwọn òjò ń rọ̀ lóòótọ́ ọlọ́run lè fi dààmú ẹlẹ́sẹ̀ alákàtúnú àwa ṣe ọ̀ṣẹ́ rántí ní nàìjíríà kí ló fi di lásìkò yìí kí ló fi di kódà táwọn èèyàn pariwo ibi láti ṣe ẹ̀ ń gbọ́ táwọn èèyàn pariwo ibi lásìkò ẹ̀ gbọ́ kí ló fà torí ẹ̀ka bíra léèrè ilẹ̀ òhùn mọ́ ilẹ̀ òhùn mọ́ kí ló rọ̀ mọ́ òjò tọdún yìí tá ń sọ yìí pé ó ti rọ̀ ọ̀kútọ́bà ti parí báyìí sí òjò sì ti rọ̀ kò sí ìdáwọ́jú àsìkò náà làwọn ń pariwo ibi yìí kí ló fà náà àbúrò àmà àtijọba wákà fún omi nǹkan ẹ ká mọ̀ mọ̀ pé ẹ̀sẹ̀ mọ̀ fà ẹ̀dá ìtọ́pìkì wa náà ni kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ lágùn jù náà ẹ̀sùn bá máa fà á kí ọmọ owó oúnjẹ kí ló sì máa tààyàn ìfẹ́ lè fà á kí ọmọ owó oúnjẹ báyìí a sì máa ní abẹ́ sí tí ọ̀wá wá sí mọ́ rárá ń bọ̀ nígbà tí èèyàn fẹ́ ra ráì náà fún òun mọ ráìsì jẹ òun sì wà ń bẹ wà ń ẹ̀wà wà ń kílé ẹ̀kọ́ ṣe ó yẹ kó ra ní tó tó jẹ fún bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ yìí agolo méjì ló tún béèrè agolo méjì ìlàjì kóńgò láàrin gàrí kí ni òrà bọ́ mẹ́rin márùn-ún mẹ́fà sí. ẹni tó pàṣẹ rẹ̀ náà kò lè bú bùkù lọ lé fún jíjẹ ebi ń kùn náà ìjọ tán bá gbá ọmọ wọn létí ìjọ náà lè mọ̀ pé à ebi èyí ló jẹ́ kàn wájú yín báyìí ọmọ wọn lè bí mọ̀ pé ní èyí tó jẹ́ pé irú àdáhùn sí àwọn ẹranko òkè tẹ bá ń wo àwòrán àwọn ẹranko tó ń gbé wá èrò mọ́ náà èrò mọ́ ọlọ́run èrò ronú kọ́ ọlọ́run kódà bí ò bá sì í. àwọn ẹranko apàjùlọ àwọn ẹranko àbìjàwàrà tó yẹ pé kò sẹ́sẹ̀ níbi pé kò sẹ́sẹ̀ níbi pé láyọ̀n ó pa ẹ̀fọ̀n torí pé bí ń pa kò ní jẹ́jú ẹ̀lẹ́dọ̀ náà yóò sì rọra jẹbi tó láì níbi bí ìbá dé yóò fi máa wẹ́fọ̀n mi kàkà. èmi àtẹ̀yìn ní ìsìn alákẹ́nìkan máa ń bẹnu wa ìdílé jáde ẹ̀kan tán ní ńlá ó yẹ tọ́lá ti jẹ́ lera wọn bẹ́ẹ̀ yóò fẹ́ yọnu ìṣòro pẹ́ nìkan ni wọ́n lè dàbí ẹ̀fẹ́ tán tó tóbi àríjẹ́ àríjẹ́ èyí tó wọ́pọ̀ ní pé kìí ṣe tó wà láti sáré èyí tó wọ́pọ̀ láàrin wa láti tó ní gbogbo tí ọwọ́ àwòrán jẹ́ pátápátá gbogbo ìlú àmì láwùjọ wa ẹ̀ṣá náà pa ò tó bá rí báwọn nígbà tó ń jẹ ń bẹ ń lẹ bóun yóò sì rí tó bá rí tọ́lọ̀ ń bá lọ kápò tó ní ìbáṣe rí. ìtìlẹ́nu bá jẹ́ òrùkùn tán ìbòsí tí àwọn adarí máa ṣe ó wà ní pẹ̀tẹ́tẹ̀ máa ń fà. àwọn èèyàn wà kún sí sí débi wípé ọdún kan agbábọ́kọ́dún méjì tí ó sàn tí ó sàn tí lọ́fẹ́ parí 21 ọ̀sáwábi 22 àti ààbọ̀ nínú 23 mọ́ ọdún ìjọ́kọ̀ kọ́dún méjì tí ààrẹ ló lò mọ́ tọ́lọ́ba ní ó lò pé kò kọ́dún méjì mọ́ ọdún kan àtààbọ̀ bí ọdún mọ́kànlá lẹ́yìn ojú ẹlòmíì tí bàbá ìjọba ni tó gbẹ̀mí ìdákùn ẹ̀rọ ẹ̀jọ́ máa lọ káwé lómi ẹlòmí ìyẹn tí ẹ lè lè lè lè lọ wà láì sá máa fà. táwọn bá lọ tán ó lò délẹ̀ tọ́nà ti fẹ́ ẹni táwọn èèyàn kọ́kọ́ sì yẹn tí ẹ lè lè lè tìrò ayé lọ àti a máa fà á òfin ìkànnì ìṣẹ̀lẹ̀ máa fàdé fẹ́. ẹ ń gbà tó yẹ pé òun náà bá nìyẹn tó fẹ́ sàmọ́ aráàlú wa. aráàlú àbáàmìkan ní ìjọba ń gbé lókè pé kó lè mú aráàlú gbé ìsáyẹ̀ tó kó dàrú gbogbo ọjà iná bá dọ̀ fún lè ayàtọ̀ àrùn ọjà iná bá ọdọ́kùn lè bá bẹ̀rẹ̀ fèsì náà àwa fi ń fèsì sí ara yín ìjọba ń fún wa ń fún òróró wa jẹ ń fún wa jẹ ń fún ẹ̀jẹ̀ ara wa tó ní wa jẹ àwa náà ń wo opportunity pé gọ́vùnà Kwara State ìfẹ́ dárúkọ ìlú ìní ìjẹta ìjẹta ìjẹta kí ni ìjẹta tọ́ọ̀dẹ̀ ìlọ síbi kan tó ní omi ti gbọdọ̀ mọ́ yọ wọ́n ti fún lábọ̀ kó ti parí ìjẹta tọ́ọ̀dẹ̀ ìlú tó fi tọ́jú jìnà ìfẹ́ dárúkọ ìlú ni àwọn tó ń sì tójú ara rí gọ́fìnà wọn ní àwọn rí àwọn rí ọ̀nà pé tómi mẹ́ta bá ń yọ nínú mẹ́wàá wọ́n ní àà wọ́n kó méjì tó kù jẹ omi kankan yọ gọ́ọ̀nà kára tó wà ń ṣe ìfẹ́ sọ̀rọ̀ jọ̀hún ọ̀rọ̀ jẹ́ ta ló lọ sí ìlú ìpé wọn kò ní síbẹ̀ wàjà iná bá rẹ̀ fún lè bá rẹ̀ fìtìnà àwọn kan ń dún pé ó ṣe ní pé fún àfúrúfẹ́ tó gbówó fún wa owó lọ́nu ìjọba òsì dá báwa lóra ń dùn òun fẹ́ lọ investigate pé ok máa lọ fúnra mi lọ́rùn bóyá omi yẹn ti rẹ́dì lóòótọ́ wọ́n ní omi kankan òyìn ó sì sí omi ní ìdáhùn èèyàn jẹ́ omi kìí ṣe sùrùsùrù tí èsè ìjọba so ẹja ẹjájọ́ àrùn yẹn bẹ́ẹ̀ ni àwọn kan ń wo tòṣe yẹn tòkì pápá tó tá ń wò yẹn pé ibẹ̀ là mú wà ẹlòmí ń wò pé ọmọ ti débẹ̀ báyìí àti kó nǹkan lè ta orílẹ̀-èdè kó ń ẹlòmí kan máa dáná retí pé wá ìjọba nù ní tó tó àlọ́kàn tẹni pé kò ń ta kó ń kó wá kó ń tó kó máa bá tó ń lọ. kí ló bí ẹsẹ̀ yóò jìyà tiẹ̀ aládùúgbò náà bá sáà ìjọba nílé yóò jìyà tiẹ̀ kí ni ẹ̀rí ẹ̀ kúlùkùn rọ́ ẹ̀yìn wà kúlùkùn mọ̀ sínú àárọ̀ ìyàtẹ̀ wíńlá dìlé rẹ̀ a ní ó ní eré àdúgbé àti ní ìsìtàkókò kẹsàn láti ìdílé rẹ̀ ń bẹ̀ alimọ́nù rọ̀ì wá bẹ̀rẹ̀ àtòkè bàtàkà tó lórí mọ́ràtù rọ̀íyà ìfẹ́kì sọ́bíà wà àlẹ́àbù rọ̀ì tàtà tẹ̀yìdì àti ẹ̀bẹ̀ rẹ̀ sọ̀lọ́lọ́wọ́ tààlà àlẹ́wọ̀sọ̀lá nínú àdúgbò kàfipọ̀ yìí sáà ń sọ́wọ́ nínú ẹ̀sẹ̀ ẹgbẹ́ wọ́n kà sọ fún mi pé ọlọ́run sábẹ́jọ mú yẹn wọn ní báyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ìwòsàn ẹ̀ tí wọ́n ẹ̀ka àwọn abẹ́nà fáwọn ìlú omi ń ẹ̀fẹ́ ní ọ̀pá irú ẹ̀mí lásìkò tábà ti dárò àrùn kan ní ìpèké ìlómú lágbájá àyàn àti àárà àárín ní kókó abẹ́yà lọ́nà bẹ́ẹ̀ sì ni ìdíṣẹ́ ọlọ́run bàtà ọlọ́run kan sọ́là ó ní ọlọ́run òkà ẹ̀sìn kẹta ní àdúgbò ti ariwo sẹ́rẹ̀ sí alimahu mani alimahu wọ̀jẹ̀ ìdáwọ̀ mọ̀ jẹ́ nìyà ẹni tó máa mọ ẹni tó máa mọ̀ èyí ti tó ẹgbẹ́ wá ti wá dá akọ àlùkò ní ìsìn akàn mi kan lẹ́nu ẹni tó rẹ̀ gan gbọdọ̀ gbọ́ ẹ̀sẹ̀ yóò fà àwọn àrùn yóò máa wá pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi yóò máa wá yọjú. omi ń bẹ táwọn ẹni ti jọ sọ pé àwọn ti fẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àwọn ò tí ì mọ tó túmọ̀ sí fún àti ìlú kọ̀ọ̀tàn bẹ́ẹ̀ pè é. mo jẹ́ ká mọ̀ pé ẹ̀sẹ̀ náà fà ọ́ nínú rẹ̀ tẹ̀sílítù gọ́lànà wọ̀lùjàbá na aláṣùrù àwọn alágbára kan bẹ yàtọ̀ sí ìjọba agbára ìsù agbára ìkà agbára ọ̀dájú wọ́n sì mọ́ mi lórí aráàlú ìjọba òṣèré ìjọba sí ẹbí boko haram tó lékè wọn ẹbí tẹ́lú àti gbogbo bá àwọn ń bẹ lábẹ́ tó yẹ pé owó àǹfààní nǹkan ìjọba bá ti bọ́ sọ́dọ̀ wọn ọmọbẹ ọmọbẹ ọyọ aráàlú tí wọn bẹ lábẹ́ wọn jẹ ìyàyè bí kojú owó ẹ̀kọ́ bí kojú owó ọsibítù bí kojú owó síkírọtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọba òkè òsì lórí ìkàtà fẹsí ìsì àmọ́ ọ̀fà torí pé tí ẹ̀sìn bá dunlẹ̀ ká bá ń ké sọ́wọ́ ẹ̀kọ́ náà mọ́ ọjọ́ àbí ọlọ́run wà ní. sábàlá fẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ ìkà láti ṣe lórí ilé wa lórí mú àánú ìgbìgbọ́n àánú ìgbàgbá ọlọ́run ló fi yọ wọn tí ẹ̀sìn bá dunlẹ̀ tó bá dùn wàhálà irúsùn wà níbi ìdúrà ọ̀gbìn púpọ̀ ní gbogbo nǹkan ní ìlọ ọlọ́run ló fi yóò ṣe má ìdàdàdà wa nínú rẹ̀ tí ń bẹ lásìkò yìí wasilatul ahzab al-muta'aridati ba'duha ala ba'd ẹ jẹ́ ká wo agbọn tẹ̀sí pákó nígbà kan tó ní pé ó tó jọba pẹ̀lú jọba báwo lè tọ́ra báwo la tọ́yìn burúkú sí torí ẹsẹ̀ kéèyàn mọ́ ní kíláà tí wọ́n fi kíláà dùn sí lọ́n ìyàtọ̀ lọ́n ni o wọ́n láyàtọ̀ lọ́n tó ga ni kéèyàn fi ọkàn mímọ́ kéèyàn fi sùn lọ́n ẹ̀sìn látòjúwe ẹ̀sìn dunlẹ̀ nígbà kan tí ò pé jùlọ títí títí tí kò sì sí ìmọ̀ ẹ̀sìn nígbà náà àfi níwọ̀nba ìsì dunlẹ̀ láwùjọ wa ilẹ̀ Yorùbá ìgbàjà náà ká tó lọ síbò mi ní ìsìn ìmọ̀ ẹ̀sìn wa pọ̀ kò wá sí ìwà ẹ̀sìn àwùjọ ẹlẹ́sìn wa bò ní sí gbogbo nǹkan tí máa ń bẹ nínú àdámọ́ ọmọ èèyàn tó burú nínú ìwà ìsọ̀rọ̀sọ láti wọṣọ ẹ̀yẹ tó ń jẹun bó ṣe ń rìn ìhòòhò àti gbogbo ẹ̀ lọ lásìkò yìí tí ìmọ̀ ẹ̀sìn pọ̀ lásìkò náà àwọn kan yẹn pọ̀ sí lásìkò tí wọ́n ẹ̀sìn tó nǹkan bí bàbá kan àbí mélòó kan tá a lè kà wọn àkó bẹ́ẹ̀ ṣe é kálárò ẹ̀ka ní àròjìnlẹ̀ àwọn kankan bẹ nínú òṣèṣì Yorùbá nígbà náà tó bẹ́sẹ̀ ìmọ̀ púpọ̀ dáadáa ẹnìkankan òsì kúrìjì ẹ̀kọ́ súnà lélẹ̀ nínú ẹ̀ yòòhò ọmọ Yorùbá yóò yòòhò láti àwọn àbátà ń sọ ó jìnà tó sọ̀rọ̀ ẹnì kan fẹ́ fẹ́ ọmọbìnrin yóò ajẹ́pọ̀ ọmọbìnrin ló lọ́dá fún un fẹ́ fẹ́ ọ yìí sàkó wọn. ara jẹ́ òun lè mímu mo sì wúdí lẹ́sìn tí mo sọ ẹnì kan fẹ́ fẹ́ tó pẹ́ kì í sọ̀rọ̀ jọ̀ wọn. wọn á rọmọ yẹn wá wù mí èmi àwọn á tún tiẹ̀ rárá o. kódà yìí tó wọ́pọ̀ jù eighty percent òun ló jọ pé obìnrin yẹn gbọ́dọ̀ tó máa rí ẹgbẹ́ ìṣẹ̀tọ́ tó ninety percent. ibi tí wọ́n ti rèé nínú ti ihọ́ ihọ́ bóòlù fi ń pe kíṣẹ́kù lẹ́yìn ilé àgbàlá gbogbo ibi ń sún àtàgbàlá ni ibẹ̀ ti lè gbé pọ̀ jù ṣé náà wá tu nígbà náà tí ó bá di kọ́ ọmọbìnrin náà rìn kúrò iná wá tu. wọ́n máa ń pàrọ̀kọ̀ pé wọ́n máa ń dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ pé ah, obìnrin lẹ fún wa mo orí náà wọ́n máa ń fi ìránṣẹ́ lé ìránṣẹ́ sílé àmàtà ìyẹ́ ò lè wọ́n lè gbàgbé pọ́nmọ́ ẹni tó ti bímọ ti bímọ mẹ́rin ló bí ibi tó fi jáde ọ̀nà nǹkan friday bẹ̀rẹ̀ tó lásàlá tó èyí tó jáde ó láwọn kan tó yẹ kó ti jù kò tó ti dùn ẹ̀ mọ́ nígbàdé ìfẹ́ àfà kó ti bọ̀dá ó láwọn kan ládùúgbò tó yẹ kó tó jù sí ìgbà tó ń yàrá lọ́nà nǹkan mọ́ra wa rọ́ọ̀tà lọ́sẹ̀ ẹ̀sìn lẹ́yìn lọ́sọ̀ náà nìyẹn àbí dúlíkà bọ̀dà bóò ní ẹni yóò ṣe sáńtì ọmọ tó kú. gbogbo àwọn òfin yẹn lásìkò tí ìmọ̀ ẹ̀sìn kéré ojú ojú ẹ̀sìn ìwà ẹ̀sìn ìní bẹ lára ìyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ní ìsìnkú ẹ̀sìn pọ̀ so oríṣiríṣi ìbàjẹ́ yẹn wá pọ̀ sí lásìkò tá a wà yìí àwọn rí nínú ìjìyà ẹ̀fẹ̀ tẹ̀sílẹ́bù kò fọ́ dáadáa mùsùlùmí lánàá sára kan mùsùlùmí náà ti hádà wàkọ́ sọ̀rọ̀ sí ma ọjọba lọ́wọ́ àríyìn kàmá kọ́lá lọ́wọ́ sàmálà ní sọ́tún náà náà máa yà sọ̀rọ̀ fáyà àwọn kékeré ní wọ́n pàṣẹ ẹfẹ́ ẹ̀kọ́ ẹ̀sùn náà fà àtàkì láti láti fi sílẹ̀ tí ẹ bá ṣe àánú ọlọ́run ọba tí ń mú àwọn èèyàn kan tí wọ́n wà kọ̀ǹkan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tí mú wọn dá sọ́rọ̀ ẹ̀sìn yóò mọ kẹ̀kẹ́ tí wọ́n fà lónìí ní òkìrì kà dáadáa bóyá mọ bóyá kọ́fà kan ló lo ìmọ̀ ọ̀rọ̀ àtàdúgbò jẹ́ ìkìrì kà dáadáa wọ́n sọ pé ọ̀gá àwọn inú wọn òṣogùn darí wọn ó dá sọ́rọ̀ yẹn nípa ìfún wọn yìí gbẹgbọ́n mi sọ̀rọ̀ mo nǹkan kan tí wọ́n yìn pé ìgbésẹ̀ tó gbé fún ta kí ló sọ pé kí mo ń wò kan náà láìpẹ́ ẹgbẹ́ pé ọmọ Pakistan pẹ̀lú nìkọ́ wọn ní kò sí plane tí ò lè gbé fò bó ìdí ń gbé fò káàkiri mọ́ mi pẹ̀lú nìkọ́ bẹ̀rẹ̀. ṣe ọlọ́pàá sàdé bá wọ́n fáwọn ìgbà ló fà fúnra rẹ̀ wọn ló fà èèmọ̀ ẹlòmíràn wọn ti báyà sójà tí ẹnu gbà ní ohun yóò gbẹdẹ yìí ìjọba fáwọn ọmọ ìfà èyí ṣe tó fi jẹ́ pé ẹ̀sìn yóò sọ pé ìtàǹtà ìrìnà káà káwọn àgbègbè sí ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó àwọn òṣèlú bẹ́ẹ̀ wọn sì rọwọ́ mú àìdúgbò ìgbésẹ̀ àná àìdúgbò ìgbésẹ̀ àná tí a bá dúró tẹsí dáadáa tàbá kí ni òun lẹ fún un lórí ìdíje ọ̀rọ̀ àbá tí wọn lẹ́ẹ̀kan ní gbólé ìlú ẹ lọ sọ́ra ní ẹ má yà á tún gbọ́ bẹ́ẹ̀ náà tí wọn bá àti ìfàbílẹ̀dì yẹ ẹ ká tún gbọ́ náà yóò àdìí tán bí ọmọ kòkòrò padà wálé pé ó yá kó sí ilẹ̀ tó bá lóun ní sí tó bá lóun ní yọ wọn sì sí ilé kankan wálé tí wọ́n kọ́ta lọ bá wọn. tó jọmọ ní òògùn Ṣé kí á ló fà tí ìbá ń ti pé àìjú ọlọ́run tó yẹ pé wọ́n fi wá kóyàn mẹ́rẹ̀ tó bẹ̀. Ẹni kan bá lò fẹ́ dási láwùjọ ẹni ìsìlámù wá tí wọ́n á lé wọ́n sọ náà lẹ́nu ìbá wípé ah, ẹ̀yìn nìkan mùsùlùmí ni. Ìmáàmù kan sọ̀rọ̀. Ọ̀rọ̀ gan dé sí bàbá ìmáàmù a sọ pé náà. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم السلام يا لو يقول الله قل هو سكون في الله باي هو القادر قل لا على أن يبعث عليكم عذابا لا تبيع بذي من فوقكم كما بلاتك لا ينقل أو من تحت أرجلكم àbí kí ìyàsẹ́ yọ láti falẹ̀ tó síbi gọ́nà ò lè gbà tí ò bá fi lè jáwọ́ bí pàlàpàlà náà. أو يلبسكم شيعا. àbí tẹ̀ mọ́ أو يلبسكم شيعا tẹ̀sọ̀rọ̀ ayé lẹ́nu bàbá rẹ̀ nìkan tó fẹ́ bí orí tó fẹ́ pẹ̀lú káàkiri tẹ̀sán ọ̀nà ẹ̀lẹ́gbọ̀n apàdà lájà ìlú fẹ́ já ìdè pé ọjà ẹja bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀wọ̀n tí wọ́n fi ń lọ̀ wá o ẹ̀ka gbarú ẹ̀wọ̀ òun náà padà bájá ó ti di ṣíyàn nù ẹ̀tì di ṣíyà ẹ̀tì fọ́ká ẹ̀mí yóò kò mọ́ ní jẹ́lẹ̀ eléyìí ti pọ̀ láwùjọ wa lónìí irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn tó náà tó pèsè fún náà tí wọ́n ń ṣe onífún náà àmọ́ wọ́n gba bí orúkọ yẹn wọlé àwọn tí ń ṣẹlẹ̀ káàkiri lórí pé kálukú sọ jáde lẹ́nu tí ò sí nǹkan kan kò sí nínú ìjọba kò sí nínú aráàlú tí ó jẹ́ bí rẹgulétọ̀ tí o fẹ́ wí àbówú tán ó kábàámọ̀ ẹ̀ sí gbogbo wọn pátá kò fẹ́ tí ò lérò lẹ́yìn ẹ̀kan wò bẹ́ẹ̀ ni èrè wọn kọ̀ lóyún tó ló dó tòdodo gangan lódòdó lọ láwọn tó sọ sí ọkà kìíní. àwọn yàrá ìlú sàkùnṣíà ẹ̀jì sí à ẹ̀jì kéle kéle kéle kéle jọlọ jọlọ jọlọ jọlọ tí ó tẹ̀lé. wáyú bí ọba bọ́kún bá sábà. akákùnrin náà wá di àpapọ̀ ìgbà àwọn kan dáwò ẹ̀wọ̀n pé kò ní ní ìfúkọ́ ẹ mẹ́lò káàrẹ̀ tó wọ́n sọ wọn o ṣé wà látọ̀ sí wàá sí àtọ́jú àwùkọ́ ibẹ̀ irú ìtumọ̀ ẹ̀kọ́ lélẹ́yìí o ṣì ń táwọn èèyàn kan dáwò sí ẹ̀ Ṣẹ̀fáyà Kùrán nínú sọ pé ìwọ̀n ìtàkù fífún ẹ̀tàn láti sì ìbánà lẹ̀rí ìrìn lọ́la nà mí ìfún ọkọ̀. Ìdí náà sí àwọn tó dá alẹ́ òní bí ẹ̀ láwọn nìkan tó kárí ẹ sáyẹ̀ ẹ̀rọ. Ṣẹ́gun pé ìyàtọ̀ Ọlọ́run bẹ níbi kámọ́nù ní aṣáájú nínú ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ tó lónú lọ bí yẹn, àwọn ẹgbẹ́ sọ pé ìwọ̀n fún ilé. Torí tí ó bìí tí ó bí pé tí ó bí áwòyà ìlú tàbí sí àá àwọn ìlú ní ó mọ ó mọ bìkám bó ṣe wù wọ́n ẹ̀ẹ́kùnrin àdébù kan lára ṣáájú yín ẹ̀bà tó bìkám nítorí pé màláìkàlẹ̀ ẹ̀fẹ́ kó jẹ́ ṣáájú yín ṣe ìgbà fọmọ ádámà lè lálẹ́ ìbùkẹ̀kẹ̀ ó bẹ̀rẹ̀ àdó ìṣẹ̀lẹ̀ nígbà kan ti sọ báyìí jọ kan àyíbàtà ti wà láìjọ kan lèmi òkú tẹ̀lé wọn náà lọ́wọ́ àtàwọn ọlọ́dún nípa nígbà tí òsùn lówó bí àwọn oníṣòwò yọ àwọn ilé ìṣòwò dènà wá sí mo dàbí pé àtẹ́yìn náà lọ gbọ́ lẹ́tọ̀ kínní ni à ilé ìwà ń bẹ̀ tó bá ti sọ kúsọ ẹja náà ó tó sọ kúsọ lóòótọ́ ni kí ẹ̀ náà gbọ́ ìsọkúsọ pẹ̀lú torí ìkórìíra lásán èmi ìpínlẹ̀ gbọ́ lẹ́tọ̀ ẹ̀ tá a bá rò pé ẹni sọ̀tún sọ lóòótọ́ ẹnu ó kò pé ẹnu wọn lọ́wọ́ onísọ̀tún sọ lóòótọ́ àwọn àwọn olùmọ̀jọ́ wọn kọ sílà lórí rẹ̀. sílà kan bẹ tí mò ń kọ́ ọmọ kan ní nígbà kan ní sírọ̀ nìbàdàn ọmọ Sudan kan ló wá pè mí olùkọ́lẹ̀ náà ó ní ohun ọmọ bóyá kí kékeré ti sílà báyìí ń lò mo ní kì í sòrò wa ni tíra òun ló máa ń tíra báyìí oní ok ok mo ní because ló bá sọ àléébù síra tó ń wí yẹn tó ṣe pé wọ́yọ̀ mi ń lò. inú ẹgbẹ́ náà kìtàbù àtàwù ilẹ̀ sí ni but àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ nǹkan lábẹ́ pé àtàwù kìtàbù tàwù tí èsì ìgbèrè kìtàbù tàwù jẹ́ àgbọ̀rọ̀ fúnpọ̀ mi tàwù ìdí àwọn àṣà ẹ̀rọ mi. ó sì kún un fáàdì gbogbo ẹ̀ làwákà ni mo sọ pé nígbà kan kò sí mẹ́ẹ̀sì tó nǹkan bọ̀sì ìwà ẹ̀sìn bẹ ní àwùjọ ìgbà tá a padà lajú tí wọ́n padà ń rè wá làmọ̀ pé ó kéé ìfáàbù àṣẹ́rẹ̀ là ń kà àti kòkó tá a kàtó láti ìfáàbù àlùkò náà kàn ní pàtàkì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àtàjù wa tí nǹkan kan bá ń rìnlẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ àájọ gbára kà fún mi àmọ́ ó ń bẹ ẹnu ẹ má lọ gbọ́ wà wàlá àkáǹtì rọ́bìlì kààbà ó ń bẹ ẹnu pé ẹ má lọ gbọ́ wà àti lágbájá náà pé ẹ fẹ́ kórè àlàsàn kódà àti ìtọ́lógún ọ̀tá wò tẹ̀lẹ̀. táwọn yóò máa kò sí kò sí ẹ̀dá kìkì ní lágbájá ṣe fún lágbájá tó fi jẹ́ pé àbọ̀ rẹ̀ gbọ́ àtẹ̀ kí n tó dé ògbómọ̀ṣọ́ fún mi wá kọ́mọ̀ bọ́ láwùjọ rẹ̀ ó di ìgbà tí yẹn bá sọ tí ò fẹ́ fìmù àwọn àpò sákèèsì lágbọ̀n yẹn nìkan lórí ọ̀kọ̀ọ̀kan ló sọ tó fẹ́ fìmù nítorí bá kù sí náà àpò sákèèsì inú mi jẹ́ pé gbogbo ọmọ adámọ̀ ló kù sí ibi tó kù sí. ọ̀jọ̀gbọ́n kan ní ó ní á ah, nínú bọ́ọ̀mù ṣe tí mo lè rántí ọ̀rọ̀ ó ké léwì ó ní tó ọba ń wá mọ̀hájàdán rómùtà ṣàkọ̀ọ́ àwọn wẹ́ni tá a ti lù lóye bíi góòlù tá a ti rọ́ọ̀gò tá a ti sọ bíi góòlù gangan àwọn wẹ́ni tó bà bẹ́ẹ̀ tí ò níbi tó kù sí àlèyọ kúrò rómùtà ṣàtọ̀ ọ̀hún wa tó ní tó ní rí tó ní lè lè ba láéláé. àwa máa tààrọ̀ lè mà hà búrúbà ó kíyèsí pé nǹkan téèyàn fẹ́ wálé mà tòlóhà àti téèyàn kọ̀ ló ń rá fi nàmà ojú ọ̀nà kan náà ni ẹgbẹ̀rún bá méjèèjì pàdé kàṣáòkì yàdójú fi ìsúni máa ìjẹ̀mí ìgbìlì mọ́lìtàkọ̀ àìmọ́lìtàkọ̀ bí igi ọ̀sán ó fara mọ́ pé ó gún mi ń bí ó gún mi ń bí ó tó gún mi ń pàkọ́ asáàtà àrùkú sáàtì já ọ̀sán ó ti sọ̀kalẹ̀ inú ẹ̀ ti lẹ̀ ìkẹ̀kọ̀ ọ̀gá àti tó fi gún ọ ń pàkọ́ tó fi gún ọ lẹ́yìn ọ̀rọ̀

jẹ́ kó mú nǹkan tí ó fẹ́ lọ mú kó máa bọ̀ náà bóyá mo ní àdéhìn ìyẹn wá dá àwùjọ rú ẹbí sọ pé èèyàn ò da òun ò da àfi tó bá lè bọ́ sí gbangba kó ń da it is impossible káyọ̀ nìkan kí ẹ̀kan wá sọ fún wa bẹ́ẹ̀ ibi ká burú bá ti hàn láwọn àdúrẹ́sì papọ̀.

lọ tó bá ní o kọ́lọ̀ ń bọ̀ láti rí àmọ́ ẹni tó bá ti sọ pé mo ti bá àbó fi hàn á di ájùlé lórí á sì yà sẹ̀rí àpò nígbà tó wá rí bẹ́ẹ̀ nínú ìṣẹ̀rí à èyí tẹ́lẹ̀ tó mọ̀ wá bí ó ti padà ká ẹnìkan yá tí mùsùlùmí ó sì wá di yẹlẹyẹlẹ jọlọjọlọ nínú àdánwò tí àìlẹ́mìí ọlọ́run lódodo láti ìsìlọ́run tí máa bí inú ẹ̀mí eléyìí náà wà. bákan náà inú ẹ̀ṣẹ̀ tó ga jù pò ní ọ̀nà àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ́ òun ní ẹbọ táwùjọ tó máa ń dàbí mọ́ yàn lọ́wọ́ tí èmi tóró ẹ̀wọ̀n ọ̀nà tí kálukú ń gbà wájú ẹ̀mí ní o ọ̀nà aláàlú pọ̀ ọ̀nà pọ̀ ṣùgbọ́n èyí tó fojú hàn ní ìsìn táwọn ọmọ ọ̀yàwó ti bá a gbé ó ti kúrò níbi tí ó ti pilẹ̀ nígbà tí táwọn èèyàn mọ̀ sí ó ti di pé èèkàn sí ìmọ̀gbá wọn ti ṣe fídíọ̀m níbi kan tó jẹ́ ti yàwó pẹ̀tù wọn ti ń kọ́sẹ̀ rẹ̀ ní dá pẹ̀tù wọn ti wá parí wọn ti fúrì àwọn àtayẹyẹ mi ò mọ̀ bí ẹnìkan wá ra fóònù lọ́wọ́ ọmọ ìyàwó ìyàwó mo fẹ́ kó fi kọ́ ìdáhùn fóònù tó dáa ó fẹ́ ra fọ́mọ ó sì sọ jáde fẹ́ ra fọ́mọ tó ra nìkan ní ìyàwó yìí ọjọ́ freedom nìkan torí kò sí àbá ń sọ̀rọ̀ pé ọ̀nà táwọn èèyàn ń dà á kọ́ nǹkan jọ ó sì jẹ́ kó láwọn àpèjúwe tó dájú báyìí nígbà tẹ́sán tó sọ̀rọ̀ nípa wa lẹ́rìí bẹ́ẹ̀ làwọn ẹlòmíì wọ́n máa ń lọ lé àfáìsì àti babaláwo ọmọ kan gbé mi inú iṣẹ́ ọmọ tó fúlàní ni ó bá Yorùbá ju Yorùbá gan lọ bóyá ilẹ̀ Yorùbá náà wọn bí sí ní bá ń bí ọ̀kadà ló gbé mi o ibi tó sì gbé mi lọ jìnà ẹ̀fọ́ ńgbà kan mo máa gun ọ̀kadà lọ ìbílẹ̀ ìdìwà náà gan táwọn ọmọ ìyá wọn gbé mi lọ nìyí mo bá ní àṣà ìlà kan tí èèyàn bá fẹ́ ní owó ọ̀kadà ẹni tó ti dáwọlé o ẹ̀sìn àbíjọ́ pàrọ̀ ẹ̀sìn èyí ń kẹta mẹ́sẹ́ yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ó sì musa ń dá lóhùn rẹ̀ èyí sábà dáhùn lọ́kadà lónìí wọ́n mọ orí tó gbà wọlé òun rẹ̀ fi ń dá lóhùn wàláhì làbíyìn ọkọ̀ tó rí sílẹ̀ ta ọ̀nà kó ń fẹ́ lówó fíláàsì tó ti gbà fún ara rẹ̀ nígbà tó pé mò ń dáhùn lóhùn ó ní ṣùgbọ́n bàbá rẹ̀ sọ fún un pé ó lóun wá sọ pé ìtẹ́bẹ́ẹ́ ti tún là kalẹ̀ wọ́n wá ìtò òbú òlò mo fi ọlọ́run abúra fúnra rẹ̀ nǹkan fún ilẹ̀ ó ní kí n wo ó màálù ó láwọn kan tẹ́tí màálù débi pé kí máa ṣe pé dáwọn fẹ́ màálù kún màálù màálù fún fẹ́wọ́ ni o ti sọ débi ni ó ti ní púpọ̀ àmọ́ tó ti wà níbi iṣẹ́ ìjọba ó tún wá nǹkan ti dolówó ó kí àyè mẹ́jọ ló púpọ̀ òun fún ara rẹ̀ wá fi ẹnu ara rẹ̀ sọ fún mi ọmọ Yorùbá ni ó ní òun lọ jẹ́jà òun ò láyà òun owó òun nífẹ̀ẹ́ òun wò pé three thousand five ní skul kan lóògùn ọ̀sán bíi ṣé ní ẹ̀nà tó ti fi wà láì láàrin wọ́n ní kí lóun fẹ́ẹ́ fi ṣe ọmọ ló ti ti dé yìí yàtọ̀ síyàwó wọ́n ní wọ́n sọ pé kò ń wá owó five hundred ló sì wà nígbà yẹn sí one thousand five hundred náà ṣẹ̀ṣẹ̀ pé ni pé owó tó fẹ́nu rí kó mú kàn wá àti kìnnì kan báyìí tó ń rà wá àti kìnnì kan báyìí ó ní five hundred náírà ọ̀kan tó ń mú lọ àti kìnnì kan àti kìnnì kan gbogbo ọjọ́ one thousand five ọlọ́run òfin sí ìhàn àmọ́ ọdún látara one thousand fẹ́wò ní wọ́n ju one thousand five lọ nínú òun rí òun rí magic ó ní wọn lọ pé pé ọjọ́ tó ń wá tó ń tán wọn ní kó ń wá lòun bá ó ní sílẹ̀ fáwọn náírà yẹn áṣù fifty thousand àbí ó kan sílẹ̀ one two àti half ìṣẹ̀ta òdókè ó sì fọlọ́run búra fún mi ó ní wọ́n ní owó ni o owó nàìjíríà ni o ó sì mọ bí yẹn ti máa náwó àmọ́ tó bá lè fi sùúrù owó tẹ̀ ó dé àtúnṣáǹtì rọ́bì lè kàn án létí kan rè pé àwọn akiri òun náà wọn pé ó láwùjọ yìí o ó ní tí ọba kọ lọ ọ̀nà òun lọ́ba fẹ́ mọ́ náwó ọ̀nà kankan ò ní mọ́ títí o ó lóun sì lò inú ọ̀rọ̀ ń pé èyí ń bó bá ti jẹ́ ìjẹsẹ̀ náà nù ìtì lè kó lọ ó ní owó ń sì wọlé wájú òun tó ń tóbi dè bí ìgbà tí èèyàn lè wá ní tẹ́tẹ́ ìṣẹ́lẹ̀ kan lára tẹlifíṣàn tí ń ká nǹkan sẹ́yìn padà owó yẹn sì ń wọlé kúlùkúlùkúlù ó sì wọlé kan níwájú àwọn méjèèjì ò bá ti sí ìtẹ̀lé tọlọ́run tí wọ́n bá sọ fún bí mo ṣe sọ yìí ọ́táwùjọ ìkan ni ẹgbẹ́ àti ẹ̀bá ń tún tẹ́lẹ̀ yẹn òun ni òfẹ́ rú ẹ̀ tí ẹ̀ bá ṣe jù pé ọ̀dọ̀ ọmọ ìyá mo ti sọ báyìí tí ẹ̀ máa sọ ní gbangba ẹlòmíì ògbà tó nàbà òun ni òfẹ́ rú ẹ̀ bùkọ́sẹ̀ ẹlòmíì ń wájú ní kò fi mọ̀nà ó sì wọ́n tó fi mọ̀nà lónìí tí wọ́n sọ fẹ́ lòmíì wípé but kò lè dún bí five to six years lọ ló máa ń tẹ̀lé ayé ó ní tí ò bá tó bẹ̀ ló kò fi hàn òun rẹ́dì àyà ń kú débẹ̀ ìyàpọ̀ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ aláàlẹ́ ọlọ́run tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wà láì tàyà àtúnmọ̀ lè yára ní ọmọ ìsìn náà ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìpínlẹ̀ náà láàá tó lẹ́nu sí wọ́n sọ pé ìlú le ìlú le ìlú lè gba tó kò sówó tẹ́lú ìlú gba tó kò fẹ́kù ìlú lè gba tó jẹ wọn tẹ́lú ìlú gba tó kò sáfìdá ìgbèrè tó ti sílọ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ náà láti máa ra padà dáyé ìlú òsì lè ní ẹ̀ máa ń sin ọlọ́run ibi tá a ti rẹ̀ ní sínú yẹn tó bá dá ìrẹ́jú tó ń sin ọlọ́run lóòótọ́ ọ̀gbẹ̀kọ̀ lọ́lọ́run tó ní pé ìgbésí ayé òye pẹ̀lú àwọn sọ̀rọ̀ àbàtì ìsinmi ọ̀hún tọ́jọ́ máa jẹ́

ọ̀gá tó kọ́mọ̀ ìta náà ìbọ̀wọ́ yẹn náà kọ́ tó ní kò tó ní àbíkọ́ndì àdìsí ni àwọn aṣọ ìdí ẹ̀kún ṣùgbọ́n tí ò ní àbẹ́lẹ̀ mi ìgbìmọ̀ máa ń mú ìkòrán ṣé fún ọmọ ìkòrán jẹ́ ọlọ́mọ ìdí ẹ̀kọ́ láti ṣe yín kọ̀ ẹgbẹ́ wá sáà di ìdẹ̀kọ̀dẹ̀ ní òkú wájú ọmọ padà rẹ̀ wọ́n so wọ́n pọ̀ wọ́n bá àwọn lérè pé kí ni àwọn èèyàn máa jẹ tó bá dé lálẹ́ tuntun bá ní ìgbàkan tó bá ní yóò mú kalẹ̀ mẹ́fà yẹn tàbí láàárọ̀ yẹn pé mo fi lè kalẹ̀ pé kò ní sábìsì áfíríkù ìṣàmótún bẹ́ẹ̀ náà lérè lónìí tí wọ́n so èjì bẹ́ni tó ní ìkẹ̀kẹ́ àbí wọn tó fún ó sì lọ́lọ́m ó dá kí ní ó jẹ ayé ìdáhùn ìyàwó sáfidé nù àbúrò sùn ní wọn bá bọ́ ẹ̀yin ẹ̀dáwọ̀ tí èmi ìjọba kẹ́ tó fún mi ọ̀pá ẹ̀dá àgbẹ̀sẹ̀ ìgbà náà dáhùn náà ẹ́ ìzákàlá ọ̀pẹ̀rọ nílò sí libra nílò rúbí nílò rẹ̀pẹ̀ gbogbo ṣe bó ti kú yẹ kẹlẹ tó àwọn ìjọba jẹ ní halal ìyẹn mélòó ló dẹrọ lọ tó ṣe bẹ́ẹ̀ láwùjọ wa àwọn wa kọ láti lọ síbi àrọrùn látara ìfẹsìn ìdí àyíká tá àrí tá jẹ alọ ìkóńjọ kan àmì àtàwọn jàmáà kan àwa sọ̀kalẹ̀ ní jẹjà èyí ó sì kúrọ̀sì sí ẹgbẹ́ kejì tá ń lọ ẹsùn ọ̀pọ̀ jìnnà lọ sí títì yẹn fẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ méjì lánàá ibẹ̀ ni ọmọ ọ̀sán kan dúró sí ní agbọ̀nsà àkọ́kọ́ yẹn ní ìrètí ìṣẹ́lú ẹ̀ wúwo tí ò ní ńlá láti gbé cross òun ni wọ́n sọ pé ẹbí wa ẹbí wa tó ń gbé sọdá ẹjọ́ bá gbé fún ó ti dówó ẹjọ́ bá òkú náà lè gbé fúnra wọn kò ní gbé fún bó kàn sẹ́ǹsì nínú náà òun ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀n tẹ́nu ń ṣe o ó lè pa three thousand bí lónìí tó lọ lé o. three thousand three thousand ẹ̀ káńsẹ̀ ní ọjọ́ tí ó bá wà ní oṣù ọjọ́ two ọjọ́ ọjọ́ three thousand ọjọ́ mi yóò pàjù bẹ́ẹ̀ lọ. ó ti jẹun tí wọ́n á fẹ́ ní lagos mi kàn sáré fi mo ń dé ìwọ sí ní ọdún tí àpèlé ọlọ́mọdé àpapọ̀ àbúrò ní ah oníṣàmọ́ kí ẹ̀nà wájú àrọ́ pé àṣìṣe pé ẹ̀yẹ̀ tuntun náà yóò gbé sọ ẹnu ẹ̀sọ̀ kalẹ̀ sọ̀hún yóò tún padà wá sí. wọ́n tún gun orí òkè ọ̀kan òun tẹ̀ ìgbádùn mi kò kan lè sọ fẹ́ nìkan pé ẹ̀bùn mi lówó gbogbo orí òkè yẹn jípẹ́ ti fi mọ́tò sí ó ti rà gbálẹ̀ kó bọ̀ ń ta ìwà mọ́ ìjọba rẹ̀ pé ah, lẹ́nu iná fifty naira lẹ́nu iná hundred naira kò kán lè tọrọ owó ìyẹn tó ń tán tó bẹ́ẹ̀ lè yóò sọ fún sẹ́tì ń yẹpẹrẹ orí fóun sẹ́sì ẹni tó ń so ìgbì fún yẹn yóò jẹun lọ́jọ́ òun àfijọ́ tí ò bá sí

kí ló jẹ́ àtúbà àjàmù náà ni ẹwu ẹwu èdè ayédè ẹwu mọ́ni sí omi ètò bí àwùjọ ti dà àárín ìyàwó àtọ̀tọ̀dà rẹ̀ àárín ọ̀la àtọ̀tọ̀dà rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wá pa dífẹ́ǹsì ìwọ̀nba àdúgbò ààrẹ faradà àtúnṣe náà ó kéré ó kéré gan-an táwọn kan náà àríwá bẹ̀tẹ̀ agbọ́dọ̀ náà fún sèmi agbọ́dọ̀ náà ní ojú ọ̀nà ọlọ́ọ̀bà tó bá kó mọ́tò àti mọ́ ẹ̀kọ́ ọlọ́ọ̀bà tó wá mú àdúró gbogbo àwọn nǹkan kan sọ wípé ẹ̀sìn ẹ̀rí àìmójútẹ́sìn ọlọ́ọ̀bà ló di ló kọjú ló bì ní ẹ̀sán gbogbo ẹ̀ náà ló ní àlè náà sọ pé ó ti parí náà nìyẹn gbogbo ẹ̀ ló ní ìlà ló ní solution ní ìlànà nínú ẹ̀ àtọ́wà èmi lè ní tiwa ibi lẹ́yìn ẹ̀sẹ̀ kan ò ní ìkóńgbò ni ibi lẹ́yìn ìgbà tí èrí kankan sọ́kàn tí èyí tó bá ń bẹ̀ pẹ̀lú òbí ìkó kan sí ni tó ti wá dọ̀kàn dúdú rẹpẹtẹ nínú ẹ̀ ní tẹ̀bí ìwòyàn sọ̀ sámọ̀ àwọn ẹlẹ́sẹ̀ obìyàpọ̀ ọlọ́run sákèèbí lọ́pọ̀lọpọ̀ àwọn ìnáwó ìnáwó ìnáwó líìdì líìdì líìdì tí wọ́n dálé àwọn tó jẹ́ pé táwọn bá ti sọ̀rọ̀ yẹn kan ó kọjá wá àṣọ rédíò tó ní súnmọ̀ tẹ̀gbọ́n tí wọ́n bá nà mọ̀ lónìí tẹ̀gbọ́n tí wọ́n fà sí láwọn ilẹ̀ wa ń lò dá rárá wọn ní àtúbẹ̀ àti ìjẹ́nìkan bá sọ̀rọ̀ kan tó àfẹ́kù wọn pẹ̀lú ìlẹ́tọ̀rí tí wọ́n mọ̀ fa gbàgbá rẹ̀ wọ́n mọ̀ fọ gbàyà tó bá yẹ pé ìjẹ́nìkan wà àfẹ́kù wọn tẹ́nìkan bá sọ jágajàga kan bẹ́ẹ̀tì máa sọ lápá àbí agbégeléko yìí àtàwọn bòmíì ẹsẹ̀ lùmọ́nù lẹ́yìn bá tó dá sí ní sọkúsọ tó fojú hàn tí òkè tá a fẹ́ ń gbé yẹ̀wò ẹsẹ̀ lùmọ́nù lẹ́yìn bá tó dá sí ka ìtọ́ sọ náà wá burú lóòótọ́ o wọ́n fi sọ fọ́ńtọ̀ fún sọ pípẹ́ kí àkàkùn ilé ìtọ́tọ̀ wọn burú ó sì ti sọ pé ó ti sọ tó burú débi pé kí wọ́n sọ wọ́n mọ̀ tó mẹ́ àbọ̀tẹ́ ó ti jẹ́ bọ́lọ̀ lórí ẹ̀ kò yé wọn tí tó ó sì yé wọn kẹnu iná ni ìlòjẹ́ tó yẹ gbọ́dọ̀ máa pé àwọn aláìsí tó sákèésì yẹ kí wọ́n sákèésì kì í ṣe kà adékù dọ́kọ̀ ń fún yàn lábẹ́rẹ́ tí èdè pèsè olókìbọ̀ yẹn ti tí èdè ṣe kà lábẹ́rẹ́ ló fún yàn tí yẹn ń bá owó ẹ̀dà nù ẹ tún da òògùn sásọ fún fún ẹ̀ kì í ṣe kà bẹ́ẹ̀ lẹ́yìn tí ń sẹ́yìn sákèsí pé à ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ wọ àbáyé mọ́ ilé yóò jẹ àtìbẹ́tọ̀ náà mú bẹ́ẹ̀ náà lòún ń kíkà ó ń fẹ́ ọ̀là sẹ́nu yẹn kọjá wọn yóò mọ̀. nínú àwọn ọ̀nà ta lè gbàdẹ́kùn ẹ̀ yẹn àtọ́ọ̀bà pẹ̀lú ìsèfàd ọmọ ìwà kòlíjì kámọ̀ pàwọn alásìtọ̀ alásìtọ̀ kámọ̀ tó ń sákèsí kámọ̀ pàṣẹ ibi tó dáa kásìmọ̀ kọ̀ fún yẹn níbi àìsà àtàwọn kan fáwọn ìdókòtò tàbí nǹkan fèsò rẹ̀ nínú ẹni tẹ́lẹ̀ fìlà wọ́lá sámójútó ọmọ nígbà tá a bá mójútó ra wa tán ìbá máa ń sọ̀rọ̀ kan pé iná ìjó ni tó máa ń jó mi ni bí wọ́n bá ń jó mi bá ń jó mi ń jó mi ni wọ́n ní ń tarẹ̀ ní àkọ́rin ojú ó dá mi kan kò dá mi kan àlè lómi kan àlè mọ́ lómi kan so iná ìmọ̀kànmọ̀kì tó máa ń jó yìí ṣe ẹ̀yìn tí wọ́n wà náà tó kò sí bí ó ti kọ́ ọmọ láì nínú ẹ̀sìn alẹ́ ló ń bẹ̀rẹ̀ yẹn gbogbo responsibility ẹnìkọ̀ọ̀kan wa olùkẹ́sì ilé wa tó pé à ń bímọ káàkọ́ káàná tó máa fọ́yàn káàrè káàná tó máa yìnyàn wọ́n wá gba ọmọ mọ́ra lọ́wọ́ káàkiri àwùjọ ọmọ ọgbọ́n máa ń sákò ńbàdàn wọ́n gbé sákò lẹ́kọ̀ọ́ pé mi ìfẹ́ tó gbé kò ní mi tó gbé pọ́tákọ́tù ní

àwọn wàá lè rọmọ tó àbùkádé mọ́lé ilé kejì kan kò gbọ́dọ̀ lọ ibi aláàkó nìyẹn ọlọ́kùnrin lọ́ọ́ sàlẹ̀ fún ẹ̀mí ẹ̀kan sàkánàkọ́ lọ́nà sáńdì ẹ̀kẹ́